الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الحكيم اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تحكي من أشاء إلى صراط مستقيم السلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí a ti máa wípé nínú alukur'an bẹ̀rẹ̀ náà láti ń jẹ bẹ̀rẹ̀ náà láti ń lọ́ta tí ń bọ̀ nínú ìbùkún ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba wa èyí tí ó gbé kalẹ̀ tí ó sọ kalẹ̀ fún ànábí olókìkí ànábí wa Muhammad sallallahu alaihi wa sallam eléyìí tí ìtumọ̀ rẹ̀ nípìnlẹ̀ ìtumọ̀ àyà alukur'an ó jẹ́ sí wípé ẹni tí ń túmọ̀ rẹ̀ fún wa òun náà ni ànábì náà sallallahu alayhi wa sallam inú ẹ̀ náà ra wa ẹni tó bá dẹ̀ jẹ nínú alukur'an kò ní jẹjẹkújẹ ẹni tí bá ń rìn nínú alukur'an kò ní rìnrìn kúrin ẹni bá ń lọ tí bá ń bọ̀ pẹ̀lú Al-Qur'an alọ́ rẹ̀ yóò máa dá àbọ̀ rẹ̀ yóò sì máa sọ̀rọ̀ ẹnikẹ́ni tó bá wá mú nǹkan míì ní àlọ́ díẹ̀ ka àwọn nǹkan míì tí máa ń kó bẹ́ẹ̀ ènìyàn láyé tí tó máa ń jẹ́ kí àti ọlọ́run ọba gbọ̀ngbọ̀n di àlùkìyàmù eléyìí jẹ́ oríire fún wa àjókòtí tí tó fẹ́ ma tún ní ọlọ́run já fi ẹ̀sọ́ nínú àwọn nǹkan yìí àtúnwá pa fẹ́ báwọn ọlọ́run ti sáyé náà lè bà sáyé bẹ́ẹ̀ kó lè bà jẹ́sí pé tiwa náà dára bí ti dára torí pé kò sí ànábì kankan tí ọlọ́run ọba ránṣẹ́ tí àárọ̀ rẹ̀ nírú àwọn ànábì ọlọ́run ẹni tó dùn jùlọ òun náà ni ànábì Muhammad sallallahu alaihi wasallam ara dídùn rẹ̀ náà lè ń gbàǹjẹ lọ́wọ́ yìí ẹni tí ń sọ láti pàṣẹ wáyé nípa ànábì wa Yusuf fún wa ẹni tí ń sọ láti pàṣẹ wáyé nípa ànábì wa Ádámù fún wa ẹni tí ń sọ láti pàṣẹ wáyé nípa ànábì wa Nuhu fún wa. ẹni tí ń sọ láti pàṣẹ wáhìí nípa ìtàn anáduwa Ibrahim gbogbo àwọn ànábì ọlọ́run ọwá kà wọ́n lẹ́yọ lẹ́yọ lẹ́yọ lẹ́yọ lẹ́yọ ọwá kà fún wa ọlọ́run ọwá tó kí ànábì nìkan ọwá máa dálò ọwá pè ní èyí tó jẹ́ sí pé àwọn wa kà àwọn máa ní knowledge ìmọ̀ tọ́lọ́ awa àmà ní táà lè àti ẹ̀ tí ó máa pàtà náà wà yóò ààrẹ ìgbà ó jìnà sí ra a bàbá wa máa pa ìtàn Yorùbá ni wọ́n ẹ bá wúdà náà ìtàn bàbá rẹ̀ ni wọ́n máa pa ń bu wàhálà wàtá fún wọn náà kò wá sí ànábì kankan tó wá jẹ́ sí wípé ọwá kó pé bá ń gbèsè ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì Ìsá alayhi salatu wa salam ẹni tó wá káyìn kó tó di bọ́lá ń gbé ànábì wa dìde sallallahu alaihi wasallam díẹ̀ náà ni díẹ̀ lọ́sọ nípa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam níwọ̀n bá bóyá yìí méjì mẹ́ta pé ọkàn sígínà pé ẹnìkan bọ̀ ẹnìkan bọ̀ lẹ́yìn ìrìn ọ̀dá wà wà náà bọ̀ Muhammad sallallahu alaihi bí wọ́n ti tú isu títà lẹ́kọ̀ọ́kọ́ nípa àdábìwà àìsà àríṣọ́láti wọ́n làwọn sọ bí wọ́n ti lóyún ẹ̀fún anáàlù kọ̀rán wọ́n sọ bí wọ́n ti bí ìyà tó bí àdábìwà àìsà fún anáàlù kọ̀rán mo láti wá mọ orí eléhùn tí kìí bá ń pè látọ̀dọ̀ ẹni tọ́lọ ọ̀nà sí wà lọ́jọ́ sọ fún arípẹ́ tó dùn jùlọ láti mú ní àwòkọ́ṣe táàfi táyé táàfi gbọ́dọ̀ ayé táàfi gbọ́dọ̀ kìíyàmà kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ lẹ́yìn ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìdí nìyẹn tó fi jẹ́ sí wípé ibi tá a wà lẹ́nu ààyè àtòní ààyè àti ń tàǹpù ẹ̀ náà ìgbà ẹ́ ẹni tá a rántí ní ẹ̀yà sún ẹ̀yà gbajẹ́ o ẹ̀yà tẹ̀lé o ẹ̀yà màkún gangan ní àpẹẹrẹ oríire fún yín láyé àti ní àlùkìyàmà torí ìdí eléyìí inú sọ́dà tó tó fún náà láwà àwọn ni ààyè 102 101 látàlánà àti níjẹta èyí tí a gbọ́ àlàyé láti bẹ̀ pé ààyè àdúrà yìí ààyè àtòní

tí ó ka ìwé báyìbù májẹ̀mú láíláí torí kò sí ní májẹ̀mú tuntun tó ka ìtàn Yusuf ní májẹ̀mú láíláí àbótí ẹ̀ ní bàbá kan bàbá ńlá tí yọ gbọ́ wá tí wọ́n á gbé fún ti mú tàn wá ló fi jẹ́ sí pé ẹ̀kọ́ pọ̀ ní Qur'an gbogbo nǹkan tá a bá ń ṣe tá a bá ń padà sínú rúùlù òfin fi sọ ti sọ yọ ọmọ ìyẹn dúpọ̀ ayé ó sì máa òun náà làwá wà níbi àyà tó ní olùgbọ́ mi arákùnrin ní àná aṣọ fún ayé gbé àná bọ̀wá yóò fún ayé sọ̀rọ̀ àbẹ̀rẹ̀ sọ̀rọ̀ wọ́n ti tọ́kálẹ̀ wọ́n lè ti rí pé ọlá ayé yìí kò jẹ́ nǹkan kan láti yàmà wọ́n á fi wá sọ wípé wọ́n ọlọ́run ètò pé kí n kú lọ́ba ni kí n kú lọ́ba o sájà ń kú ní mùsùlùmí bàmídó Islam bọ́ bá bí ọlá bá bọ́ kò sí wàhálà kí Islam ọ̀sá tó kí ni ọ̀sá àmọ́ àbọ̀ ọmọ mi lọ́wọ́ náà fi parí àdúrà àwọn lánàá pé muslima àlẹ́rẹ́pẹ̀ nàìjíríà ti sọ níhìn nígbà tí wọ́n wá sọ̀rọ̀ ìwé tí ó wáyé pé wọ́n ti parí bí ẹ̀bá rẹ̀ fi ń sàdúrà débẹ̀ náà wọ́n náà máa sọ fún alánà pé ọ̀pọ̀lọpọ̀ amásálásí àtijọ́ náà bá ti tó bá ti

wọ́n ti jọra báyìí náà òtítà gbélé báyé nù yẹn ni pé wọ́n fẹ́ kílò sí fáìlì wọn ìgbé ọ̀rọ̀ Yusuf ti parí báyìí àwọn afárí ẹ̀ pé pé wàtàwáfà ní mùsùlùmí àwọn wà alẹ́ ẹ̀fẹ́ mi ní ilé sọ ni. mo rò pa láti pè wá sákìyèsí kan yẹn náà gbogbo ẹ̀yin tọ́lọ́ ti pé kẹ́ ẹ dàgbà gbogbo ẹ̀yin tọ́lọ́ ti pé kẹ́ ẹ dàgbà tẹ́ ẹ ti kọjá títí. ẹ jẹ́ kọ́ pọ̀ ní ọ̀ràn yóò. irú àdúrà báyìí. ẹ máa pe ta wá fa ní mùsùlùmá. wàhálà ẹ fún mi ní sọ́ọ̀lì. ìwé lẹ́yìn títí yá ẹ̀. èyí tó ń lò yẹn sàn ni. ànábìlẹ̀ jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ o sọ́ọ̀lá bí ìbá ti pé sí sírí àti àmà sọ́jọ́ lọ́njọ́ gúnlẹ̀ ayọ̀ ló kú báyìí ẹlòmí oṣù àmà ábínú tọ́ba ṣàdúrà fún pé àlọ́njẹ́ kí ẹ láti bọ̀ tán rí o ọlọ́njẹ́ parí síbi tọ́jà yóò mọ̀ wọ̀ pé ha tó ti pẹ́ kí máa lọ ní báàgì pípa ọmọ lọ ànẹ́bì tí mi ò ti ń lọ sọ́ọ̀ lọ ètò ń lò lọ́wọ́ àyìn ẹ̀sán kì í sáré àmà rò mà ti bẹ́ẹ̀ náà ti tí ó sábìn àdísùn sahih ìjọ láàrin sixty to seventy náà lọ́wọ́ ti pé sixty ń ti dàgbà ọjọ́ rọ fírí yóò a máa tẹ̀ jẹ́jẹ́ mọ iye iye máa tàbí owó lẹ́yìn sixty àwọn àwọn bàbá tí wọ́n wà lẹ́nu mi ẹlòmíì seventy years old ni ẹ bá ní àdúrà mélòó ló ti látàárọ̀ ní ìsìn ẹ bá ní ká gbé àdúrà owó sílẹ̀ ká gbé àdúrà àlèkè àmọ̀ sílẹ̀ tó owó ni ó wọ seventy mbẹ̀ àlèkè àmọ̀ ọjà tí a ti tí a bá ti wọ sixty àdúrà àlèkè àmọ̀ ní kọ́ pọ̀ jù fún un ọjọ́ àwọn ànábí ọlọ́run gbogbo ànábí yìí sọ pé tá wọ́n fà yìí jẹ́ ti dáwà lórí ayẹyẹ kọ́ ma ní ọ̀sán bájú pé kàtẹ́ jẹ́jẹ́ gbogbo jẹ́ bàjú wa lọ́wọ́ òfin ọlọ́run ọgbọ̀rọ̀ gbàláyé aláwọn èèyàn tọ́lá tó bá ti pé 60 báyìí tọ́lá ń bá ní kẹ́mẹ́rin ogún wọ 60 kò ní ṣiṣẹ́ kankan mọ́ ju kọ́ máa fi dáwà lọ dáwà dání yọ́ máa ṣe ni pé yọ́ máa tẹ̀lé àwọn onímọ̀ kiri ẹlòmí a máa sọ mí ìjára ẹ̀ pé mo dé o ayé ìjẹ̀jẹ̀ á parí lọ ọgbọ́n ọlọ́run ti ní yìí lọ fífi ẹ̀ mo dé kí ọkàn nù sí ọlọ́run ẹgbẹ́ bí mi náà ẹ máa rí mi náà ń sẹ́ ọlọ́run kọ̀wá ní pẹ́ńtọ́ lọ bá ń kò ní wo ojú orí ẹ̀ ó wò ó pé ta ni mo lè lọ gbé bá mi lọ sẹ́rù mi kàrà bí ẹn lọ sọ́kà rẹ̀ pẹ́pẹ́ lágbàdà ó yà lẹ́nu pé yóò bá mi lù ìgbésí ayé òní tó kù dáadáa yóò máa sọ fún ọ pé kí lẹ́ni kí n tún ṣe o níbo lẹ́tún tí ń lọ sí wáàsí kí n ti débẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ tó débẹ̀ kí ni jẹ́ ọlọ́run tẹ́ kí ni ọmọ ìwú múlí máa kí tí ẹ bá ti pé fífi ló fi orí mi bàbá wá bíbá ilé nìtọ́ ọba tó mú kankan lọ lójú bá ń náà lọ oríire lánàá lọ sí wípé ọmọ ayé tó kù tọ́ ọmọ mi ìlú ayé tó ẹkọ ọmọ mi ọmọ mi nítorí ìdí eléyìí arábìwá Yusuf àríkàrà náà wọn wá gúnlẹ̀ ayọ̀ láàrin nígbàtí wọ́n gúnlẹ̀ ayọ̀ báyìí wọ́n ti kú òun nígbàtí ń tàwà fà ní mùsùlùmá sí alukùránì wá sọ bó ti kú fún wa ẹ̀rin kan sí alukùránì sọ bí ànábì wa Yúsúfù ti kú láyé fún wọn sọ fún wọn tí wọ́n sọ fún wọn bẹ́ẹ̀ bá lọ ka báyìí Hmm, ẹ bàrẹ̀ rẹ̀rẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ wa máa forí gbára wọn kódà bí wọ́n ti bókú wọn bí wọ́n ti ti gbá ló ti máa gbọ́ kódà wọ́n ròyìn ọmọ tó bí ọmọ rẹ̀ báyìí ọmọ rẹ̀ báyìí. kọ̀ọ̀rán yọ̀ wá sọ fún wa ṣùgbọ́n ó sì sọ fún wa láàrin nígbàtí ànábí ọlọ́mbà sọ pé tàwà fà ní mùsùlùmí máa ń wà alẹ́pẹ́ ní wọ́n ní tó mú tó fi jẹ́ pípẹ́ ní gba ìtàn ní sọ fún wa tí ànábì ọlọ́run sì fi àdúrà báyìí bọ́lọ̀wọ́n ọba gba àdúrà yẹn ànábì ọsọ fún wa sọ́rọ̀ àbúrò ọlọ́run sọ fún pé sọ fún wa pé ah, sí lásán ni ọlọ́run gba àdúrà yẹn Islam wọ́n tún wá kú lẹ́yìn tó jẹ́ sí pé yọ́ lọ bá àwọn bàbá rẹ̀ anabi ibrahim anabi yakub anabi ishaq anabi ismail ibẹ̀ ni ọlọ ni wà á lẹ́hẹ́ kílé ní ibi sọ ní. wà á lẹ́hẹ́ kílé ní ibi sọ ní Anabi Yusuf alayhi salatu wa salam wọ́n rí àdúrà yìí ṣe ọlọ́run ọba ti gbà fún wọn débi wípé ọlọ́run pa wọn sójú sórí Islam wọ́n dẹ̀ kú sínú Islam ọlọ́run sì ní kí wọ́n lọ máa wà ní ibi tí ọlọ́run fi àwọn ànábì Ibrahim ànábì àkùn ibi tí ọlọ́run tó wọn mọ́ ọlọ́run tó àwọn náà mọ́lẹ̀ alẹ́ ìṣọ́lá tó ṣẹlá láti bẹ̀rẹ̀ ọlọ́run á fẹ́ dá fún wa wípé gbogbo òtàkẹ́ ti ń gbọ́ nípa ànábì olókìkí yìí anábìwá Yusuf àyè sọ́láṣọ́ sẹ́lám níbo la ti mú wá ta ló mú wá sí fáìlì rẹ̀ sí fáìlì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni sí fáìlì tó jẹ́ pípọ́ yanrantí ni níbo ààrẹ níbi àyà tó ní tí ìṣẹ́ àyà 102 ọlọ́run wá sọ pé báyìí

يمكرون وما أكثر الناس ولو حرصت بمؤمن أجر وما تفعلهم عليه إلا ذكر للعالمين nígbà tí mo wọnú ayé alákọ̀ọ́kọ́ tọ́lọ̀ mú mi wọ bẹ̀tán wọ́n á rí bí alákọ̀ọ́kọ́ nǹkan sáàtì yẹn jẹ́ ẹ̀gẹ́ nínú ẹ̀ ìdí jẹ́ inú lọ́wọ́ àwọn ọmọ ẹ̀ rí bí ayà ni mo kù síbẹ̀ ó wù mí ká parí ẹ̀ ṣùgbọ́n ayé alákọ̀ọ́kọ́ yìí nígbà tá a wọnú ìtàn ọba ń fẹ́ ọba ń ọlọ́run bá ń sọ pé ẹ̀yin ènìyàn tẹ́ẹ̀ ti ka ìtàn ànábì Yusuf tẹ́ẹ̀ ti gbọ́ láti inú Al-Qur'an láti ẹnu àwọn àbá ìwọ́n tó lè dáka fún rárá rẹ̀ tí wọ́n náà gbọ́ tó yé ọ yékéyéké gbogbo ń tọ́ ọba nínú tàn náà tó ń wí yẹn tó ń gbọ́ yẹn tí ń yé ọ yẹn kì í sàn nábì ló mú wá gbà. láti kàn án bá a ń bá a ń bá a. ìwọ gan ọgbọ́dọ̀ sá fọ pé mi ni mo pàtàn má sọ pé pàtàn pàtàn ni ọ báwọn ènìyàn má sọ pé ọmọ onítàn ni mí má sọ bẹ́ẹ̀ dáálíkà ìgbòho. gbogbo nǹkan tó tún báwọn ènìyàn yẹn ní àmbá ìyọ̀wọ̀ ìtumọ̀ rẹ̀ tó ń tún báwọn ènìyàn nínú ìtàn nínú àwọn nǹkan kọ̀kọ̀ tẹ́nìkan kan ò rí tẹ́nìkan kan ò gbọ́ tẹ́nì kankan ọ̀mà tẹ́nì kankan òfíìlì òun náà lọ ń sọ fáwọn èèyàn ní à ń bá ìlọ́wọ́ ìfẹ́. Kùránì àti ọdún mi ní àkàbárì lè sẹ́yìn sọ pé àkàbárì jámù àkàbárì àkàbárì làbárì yóò bá àkàbárì òun náà àwọn information ó ní àǹbáàbù àwọn òkìtì òkìtì òkìtì ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ náírà tí wọ́n náà bá ti wúrú ní sí kí wọ́n ti sọ̀tàn ànábì yusuf ọmọ pé òkè òkè òkè òkè ìtàn ni à kíyàn máa sọ̀rọ̀ ẹni fẹ́ jù ní òkòtò kátún wá máa sọ ní tẹ́lẹ̀ sí kátún àwọn dọ́là tá a lórí àwọn ìgbọ́n rẹ̀ kan ọmọ bọ́ọ̀lù ẹ̀ ti jẹ́ àbí tẹ́bá ní fún obìnrin àwọn yahuda àti wọn sàmúlò àti gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ mẹ́rọ̀ wáyé tí wọ́n lọ pètèpè láti jù sínú òkòtò ń bù lọ́rọ̀ ẹ̀ já sí kò yé wọn ta ló mú ta lọ rà á mo lọ sọ̀kalẹ̀ kí ni wọ́n ti kọ̀ọ̀rán wá tó fún wa lẹ́yẹ. wọ́n ní dáálíkà tí ń bẹnu ara yẹn fi wà wípé ìtàn yẹn dáálíkà ìtàn ńlá ni o wọ́n ti ìṣára dá èdè bíi wọ́n lọ lo dat wọ́n má lo dat láti pé ní tá a sọ fún yín kì í fi ń tó olùfojúkó kéré wò ojú ńlá ní kò fi wò wọ́n ní ìtàn anábì ní tó kùtà sọ fún yẹn kí ní ìtàn anábì ń sọ fún yín yẹn kì í tó ní sọ́mọ́ ní àǹbá ilẹ̀ báyìí nínú àwọn òkìtì òkìtì òkìtì àwọn àtàntà àti tó yẹ kí pé ọkà yìí tó jẹ́ ẹnìkan kan ọ̀gbọ́ ẹnìkan kan ọ̀mọ́ àṣírí bẹ́ẹ̀bẹ́ẹ̀ fún wa láti máa fi gbogbo ẹnu sọ yìí pé gbogbo ìwé tí ń sọ̀tà nẹ́bí wa Yusuf ayéfẹ́rẹ́ àti wàsálà fake story a kà máa rí díẹ̀ díẹ̀ ń bẹ̀ tó bá jọ tó wá ń bẹ̀ wọ́n ní mímú àmbá ilẹ̀ wa yìí. àwọn àtàkọ́ pa fún wa láti ilé ìtọ́ sọ fún wa nípa Yusuf yẹn kì í ṣèwọ́ lónìí kọ̀kọ̀ láti mú wá kọ̀kọ̀ náà sì ní díẹ̀ láti mọ̀ ọ́ fi wà nẹ́bí kódà ń dáa fi mọ̀ ọkọ̀ wọ́ pàdéńtéèjì kankan nínú ọkọ̀ọ̀kọ̀ àwọ̀ ọlọ́run. ìtumọ̀ mi jẹ́ mẹ́mẹ́ yẹn ò lórí mi àmbá ìlọ́wọ́ yìí. wọ́n ọba ọmọ àmùsọ̀ bí sọ pé ànábì máa gbogbo kọ̀ọ̀kan panu ẹ̀ mọ́ mímú. mímú ọlọ́run ọba tó ní mímú àǹbá ìlúwẹ̀yìn. ànábì pa fún wa nípa Yusuf díẹ̀ lọ́jọ́ nínú àwọn ọba. Ìyẹn ni pé nǹkan tó kì í bẹ̀ ọ̀sọ̀ fún ànábì sọ́lọ́lá àyè Bẹ́ẹ̀ bá wá ń sọ̀rọ̀ ọkọ̀kọ̀ yóò níbi tó ti ń gbà á wá tí wọ́n náà orí náà àbọ̀ gbọ́pẹ̀ láti sánmà àbíbò ló ṣe jàbọ̀ owó mi àbí ń jẹ́ àbí kọ́ọ̀pù tó ń jánu ni wọ́n ń wò àdúràwò lọ́wọ́ àdúràwò ni wọ́n ń wò tó fi ń pàtàkì tó fi ń sọ gbogbo ìtàn ńlá ńlá tó ń pè ọlọ́wọ́n ní kì í ṣe bẹ́ẹ̀ nú ojú ọ̀nà tó tù lọ sọ́tàn ó ní kí ni ọlọ́run ni mò ń ti wá èyí tó ànábì ọlọ́run wọ̀. nú wọ́n ní ọlọ́run á sọ pé nú hìhì kò pé ó hìhì ilẹ̀ wọ́n náà pé àtọ́ Rúhìhì èmi náà ni mò ń fi ránṣẹ́ sí ọ. Ó yàtọ̀ sí pé Núhìhì àwọ ọlọ́run là ń fi ránṣẹ́ sí ọ. Wọ́n ní kí lọ́pàá tó lọ́wọ́ bá sọ pé Núhìhì ní ilẹ̀ ni. Wọ́n ní sọ fún wa yìí pé kò sírù náà Yusuf náà lè kọ̀ọ̀ án. Gbogbo àwọn ànábì ọlọ́run tó ṣíwájú kí wọ́n pàtàkó sẹ́ni tó lérò náà Yusuf pa. Alára gan-an bí ti ànábì Yusuf kọ̀ kọ̀mọ́ kọ̀mọ́ pàtó ìsinmi ọlọ́run bá pa fún wa. wọ́n lábàá ní nínú yẹn ni ẹ o nínú yẹn ni ẹ ọlọ́run bá sọ pé nínú ìrìnlẹ̀ wọ́n ní wàá fún bàbá ìgbà ọlọ́run wá wo dànù pé nǹkan tí èèyàn fi máa ń rí kan pa lèèyàn máa ń sọ pé mo wà ń bẹ̀ mo witness it bọ́ọ̀bá ti wá rí bẹ́ẹ̀ tó sì ń bẹ́ẹ̀ tó ọba ń pàtà ajẹ́ sí pé ìwọ náà níbi kan tó ti gbọ́ ni ọlọ́run á ní wà níbi ò sí ń bẹ́ ó tọ́bọ́dẹ́pọ̀ bá wà níbẹ̀ ní tó ọba pàtà yìí ìyá máa wò yí pé ìwọ náà wà níbẹ̀ ṣùgbọ́n lọ́n sọ pé wọ́n máa tún ń tàlàdé yìí òòsì láàrin wọn òòsì láàrin wọn jẹ́ sí gbogbo tẹ̀lẹ̀ ń tẹ̀lẹ̀ òòsì láàrin wọn. ọ na méjèèjì kan gbà dára nínú súra Yusufu tàbá wọ bẹ̀gàn lọ́dàmìlámù tọ́lọ́ǹtọ́ pé wà máa gún tàlàbí èyí ń kọ́ ni ọ́dàmìlámù ojú dàmìlámù ilé ajé màá ń àmọ̀rọ̀ hùn fàtà sẹ́ńtẹ̀ǹsì yẹn ilé ajé màá ń àmọ̀rọ̀ hùn. àwọn màá àmọ̀rọ̀ ọwọ́ Ọ̀hùn yẹ̀mkúrú. Ó náà tó wá fẹ́ lọ rẹ̀rẹ̀rẹ̀ àti àmójọ́ ààrẹ, asáàsì pé pé àpàwọn kàtí, àmójú ẹ̀mẹ́. Ó ní wà máa kún tẹ́lẹ̀ lọ. Wà nẹ́bí ò sí mẹ́ ìdájọ́ máa ń rún. Ìdájọ́ tí bẹnu kò tí bẹnu kò àwọn àwọn olóbẹ̀nu kò ibẹ̀ náà ní nǹkan ti tẹ̀lé ìdájọ́mọ̀ àwọn amọ̀lọ́. nígbà tí wọ́n ti mítìn ìjẹnu wọn kọ̀ pé báyìí káàkà báyìí káwò ti bá ti fi ṣe nígbà tí wọ́n ti gbogbo ń bẹ̀ alákọ̀ọ́kọ́ ni. tí yẹn bá wà ní tí nígbà tí wọ́n ṣe bòńkẹ́lẹ́ oníwà máa kún tàrà dé ní òsì ń bẹ́ ìdá àti máa ń àmọ̀ ìdá àti máa ń àmọ̀ ọ̀hún nígbà tí wọ́n ṣe mítìn tí wọ́n fẹnu kò fẹ́ ṣe mítìn lọ́wọ́ fẹnu wa kò pé ìta sáyà láìsí mítìn wa sí ìwé náà ni pé báyìí báyìí báyìí òsì ń bẹ̀ yìí nínú ó tún wá pè é pé jẹ́ sí pé kì í ṣe pé bóyá wọ́n ṣe mítìn lórí ẹ̀ wọ́n ń tètè kálukú wá ń sèké rẹ̀ ń dìde dùn aláta ó ní kálukú ń sèké lọ́tọ̀ọ̀tọ̀ wà hùn ya ń kúrò nígbà tí wọ́n ń sèké náà lọ́wọ́ òtún sí mbẹ̀ náà ìyẹn ní pé kọ̀ǹdíṣẹ̀ méjì ní anábì Yusuf ló láì tó le tó lágbára tá a kàn gbókù tán tó wà ní oṣù láti Yusuf yẹn Kùránì ní sọmọ aláìsẹ̀ sílẹ̀ ìdá jùmọ àwọn amúrọ̀ fún. alákọ̀ọ́kọ́ ni ìdá jùmọ ọwà pẹ̀lú mi náà fún ìdá jùmọ àwọn amúrọ̀ fún nígbà tí kọ̀mítà méjìlá náà bìí sọ́fù lò níbi dọ́wà alákọ̀ọ́kọ́ ni pé ibi ajé fún àwọn amúrọ̀ ọ̀hún tí a fi fàtìsì náà náà wá Yusufu nǹkan méjì náà ni ọlọ́mọdé àwọn olórí ẹ̀ wa. ayé a máa sọ pé àwọn ilé tí a ti lérò ọlọ́mọdé wọn pètè pèrò lórí wa tí wọ́n bá pètè pèrò lórí ìlú gan ìlú tó ń wò wọ́n wò dànù Nàìjíríà tí wọ́n bá pètè pèrò gbogbo ìtìsẹ́lẹ̀ náà ètè bẹ lórí ẹ̀ náà nígbà tí wọ́n pètè pèrò lórí Afghanistan wọn ò wọ́ bẹ̀ wọn ò bá bẹ̀ jẹ́ Eh, ọlọ́mọdé wọ́n kò fi kèrè lórí wa nǹkan méjì ní wọ́n fi fi sínú àlọ́bọ̀ ayé tó fà ayé sọ́ra ara wà kọ́ni pé dájẹ́ máa ń rùn nígbà tí wọ́n ń pèsè pèrò ètè àti èrò mẹ́sìn oríṣiríṣi nínú ẹ̀ ni wọ́n ṣe nípa àlọ́bọ̀ ayé tó títí mẹ́sìn rí o mẹ́sìn bò láti bàtẹ̀ àkọ́kọ́ ẹ̀rẹ́ ìtìjọ́ mi fi bá àlọ́bọ̀ yóò tó fún وهم يمكرون وهم يمكرون òní wọn lò fún àwọn ẹgbàá yìí ayé sọ̀rọ̀ méjèèjì yẹn ni wọn wá fi bá ànábì yìí sọfún jà fi fáìtì pẹ̀lú ẹ méjèèjì yẹn náà lẹni ànábì Ọlọ́run sọ fún pé Ọlọ́run sọ fún wa pé ànábì wa ò sí nígbà tí sí a àti b wá onye na na-ekwa otu onye na m kwuru na fụwa bụ nke eji wa jẹ ajẹ ń pín ibùdó tí mo wá náà ní pé nú ìhìhì ilẹ̀ yìí. bọ́ọ̀lù ti rí báyìí tí a padà sí náà nígbà ajẹ́ tó fi eléyìí wà àánú ọ̀rọ̀ ìgbà tí ń kò ní jẹ́jáde òun nìkan ara wọn bàbá wọn gan mi tó dáwọn àwọn ìgbọ́n ànábìwá Yusuf ayé sọ̀rọ̀ tó sọ̀rọ̀ gbogbo ìdí tí wọ́n pa bàbá gan ọmọ ànábìwá wa mọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ wọn ń túbọ̀ wà sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ìṣẹ́ àti tí ànábìwá Yusuf bá tún tún fún bàbá ẹ̀ padà lókun nígbà tí wọ́n pàdé lẹ́yìn fọ́tí yẹn wọ́n tún fún padà tí ọba tún fún bàbá náà mọ̀láti wa mọ̀ sí mi mọ̀ á mọ̀ àbí wọ̀ ànábì lọ́wọ́ rẹ̀ sí wa sọ̀rọ̀ lábíjọ́ pé ẹni tí ọba tẹ̀lé ànábì lẹ́yìn á olú ọ̀n pàdánù tètè bó o bá ti wá tẹ̀lé ànábì tó bẹ́ẹ̀ ló ti gbádùn ẹ̀sìn Islam tó ẹlòmíì fọwọ́ kan mú sí

ẹlòmí ìfọwọ́ kan mú súnà nẹ́bí báyìí ẹlòmí ìfọwọ́ méjèèjì ẹlòmí wà mọ́yà ẹlòmí kò tún wà mọ́yà ó fọwọ́ mọ́ máyà tó tún fi yín dì mọ́ pé káì ẹnìkan àgbà lọ́wọ́ ẹlòmí sì nà kàá sí lọ́ọ̀kan báyìí òun náà lọ́ọ̀kan ẹlòmí kan gbóòrò mọ́ ìlàsẹ́ mo ń gbóòrò kẹ́ni kàjá gbóòrò súnà ẹlòmí ò tiẹ̀ kọ̀gbọ́n kọ̀ọ̀mọ́ ló fi jẹ́ sí pé bọ́ bá ti súnmọ́ súnà nẹ́bí ti ọlọ́nínú ìlú ilẹ̀ ìdẹ́ tá a rántí rẹ̀ ìwà ànábì yìí tá tó ń sọ gbogbo tó ń sọ ìyá ìwọ́kọ́ àwọn ọlọ́run lásánásẹ́ sí ọkú ó tó bẹ́ẹ̀ láti fẹ́ bẹ́ẹ̀ bí yọ̀n bá ti ẹ̀ sọ̀tàn yọ̀ sọ̀tàn tó lákọ̀ọ́lẹ̀ níbi kan máa kọ̀ kà á fẹ́ ìlú nàìjíríà ọmọ lò dáadáa sílẹ̀ máa ọlọ́mọdé amókọ̀ ká máa ká máa rántí wọn. tọ́ àwọn fẹ́kàtọ̀ nàìjíríà ó ríta torí kí wọ́n kọ́lẹ̀ torí pé gbogbo ayé náà lórí wọ́n witness yẹ tí wọ́n gbogbo bí wọ́n ṣe bá ànábì yusufu àríṣàṣọ sàlám bí wọ́n ṣe lò ó bí wọ́n ṣe mí jìgìjì bí wọ́n ṣe fojú ẹ̀ gbolẹ̀ àríṣàṣọ sàlám kò nínú gbèsè ayé láwọn ọ̀tá rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà kọ̀rọ̀ ní àgbà sí ọlọ́run wa ń tún fún àtàbí wa mọ̀tẹ́mọ̀ sọ́dọ̀ ìdí ni àti ẹ̀ náà wá ń jàǹfààní ìtawárá ní tí wọ́n ń kílẹ̀ àti ولقد همت به ẹnu ló tún àgbà ó tán pé wà á ń ó tún àgbà pé láwùjọ kúrò wọ́n ti fẹ́ máa wé ilé hùn ọ̀làmà àṣẹ́mi àti makiri ní àṣà láti ní ah. wọ́n ń dín mú lé gọ́ọ̀mẹ́ntà hùn mílò ní wọ́n mọ́ nítorí sí nínú gọ́ọ̀mẹ́ntà òsì ní kùránì tó bá fún àwọn فلما سمعت بمكرهن أرسلت إليهن وآتت كل واحدة gbogbo sẹ́tí ń tẹ̀lẹ̀ nílé gọ́ọ̀mẹ́ntì ìpìlẹ̀ ní pípa mọ́mọ́ ti ń lọ àbí tó máa ti ń tẹ̀lẹ̀ ní ọ̀dọ̀ gómìnà lọ́wọ́lọ́wọ́ dọ̀bọ̀ àwọn fẹ́ kílé mọ̀ pé ẹ̀yin gómìnà ọ̀yẹ́ gbogbo jẹ́ bá ń ṣe ẹ̀ kàmáwó kàmáwó tẹ̀ wọ́n fi àwọn ah, máa ti ń fi ọ́. ní tí wọ́n ń ṣẹlẹ̀ ńlé ọba tí àwọn ẹnìkan kan ọ̀bọ̀ lọ rí kòránì wá tó máa fà wọ́n. ẹ ò rí mu ló fi jẹ́ pípé nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́mọ́ látọ́ di pé ètò súnmọ́ kò sì tó ọ lè súnmọ́ súnmọ́ àná tó kò regret ẹ̀ ń bá wá jìnnà sí bọ́ bá ti jìnnà sí tó bẹ́ẹ̀ náà ló ti ń ọ̀rọ̀ rẹ̀ ti ń padà sẹ́yìn tó ẹnì kí o sì ní bú súnmọ́ àná tó kọ́ náà wọ́n máa bù àbí tí mi ò gbá ní òun bú súnmọ́ àná tó kọ́ náà àní bù ọ́ tọ́lọ́mù bá bú ọ jẹ́ tán nìyẹn àwọn ayé tọ́nà bá ti bú yàn àkọ́kọ́ nu tọ́ bá ti ṣẹlẹ̀ tí ọlá bá ń gbogbo ayé wà máa bú ọkọ̀ rẹ̀ ẹnì kan níbi súnà náà ti rí ẹyẹ kọ́nà ọmọ dá ẹyẹ tiẹ̀ náà lẹ́la yìí kó tó kú láyé tó bá tó wá kú tán kí bí yorùbá lágbára jù láyé. nítorí ìdí eléyìí eléyìí àyà yìí ó rán wa lọ pípa lọ mọ ìyá nàbẹ Muhammad sọ̀rọ̀ bá ó ní dáríta. báyìí ni àyà yìí ti lọ ó ń ṣe àlàyé fún wa israelita gbogbo òṣìṣẹ́ gbọ́ láti bẹ̀rẹ̀ láti bàtà ti bẹ̀rẹ̀ kan yusuf lópin rẹ̀ kò sí nǹkan kan sáyẹn bí dààmú wa fọ̀rẹ̀ mbẹ́ sọ́nà nínú nǹkan kọ̀kọ̀ lọ́wà ló fẹ́ jẹ́ sí pé gbogbo òṣìṣẹ́ abárí á gbọ́ nípa ànábìwá yusuf á tẹ̀lé ẹ̀ bà fún ìdíbẹ̀rẹ̀ àlùkò ààrẹ ọ̀rọ̀ ọ̀sọ̀ pé mi àmbá ìlẹ̀bàyìí. ilé wọn ayà àrùn bó ti lọ nìyẹn ayà tó wá tẹ̀lé wọ́n lù pé bóyá ká ní náà tẹ́lẹ̀ kò lè lọ lónìí báyìí wọ́n ti kàmínà ń bá ìdọ̀gọ́ ibi náà gẹ́gẹ́ bí sọ fún wa bí kò láyọ̀ kọ́ ọ̀dẹ̀ múra ń diẹ múra kọ́ ìka sílẹ̀ mọ̀ pé bá fẹ́ máa fi ìwé pọ́n ìka sílẹ̀ pé títà rẹ ọlẹ́dì láti máa fi lọ wájú fi lọ sí ẹ̀yìn ìgbà bá ti ń lọ àjọmọ lọ ni bàbá ti ń bọ̀ àjọmọ àbọ̀ bí kòránì kiri ni iṣẹ́ ládàjì gbà ń ṣi à ń wò àdìgbọ́ máa bu kòránì gan lásán òwúrẹ́ lọ́jọ́ fún yìí ẹlòmíì ti ń pé òun àá máa ka ìwọ náà gbé lọ́wọ́ ibi àwọn ti ń ka ìwọ náà máa wò tá máa wò fóun wò ní ààrẹ náà tọ́ nípa báyìí ó ní dáálì kẹmìnà ń bá ìlọ́bẹ́ ìdè mọ́ ní ìbílẹ̀ gbogbo nǹkan tí ń bẹ nínú dáálì kẹmìnà ń bá ìlọ́bẹ́ ìdè wọ́n ní bìlà sẹ́kìn fọ̀rọ̀wá rẹ̀ tó sí èméjì ń bẹ gáyé òní lóòótọ́ kọ̀rọ̀ ni nǹkan kọ̀kọ̀ nǹkan kọ̀kọ̀ ni ìtàn kọ̀kọ̀ bẹ́ẹ̀ ni kàdáríkà wà wà ìtàn tí ó wáyé nínú si yìí tá tí a túmọ̀ rẹ̀ fún wa yìí kálọ̀ mọ̀ pé wáyé túmọ̀ wáyé ni pé ọlọ́run fi ránṣẹ́ ni ó sì ń sọ fún ànábì wa gbọ́ ọmọ mi bánábì fi gba iṣẹ́ yìí kò yí sí o tí àyà bá ń fún ànábì tí wáyé bá bẹ̀rẹ̀ sí dé báyìí wéètì ànábì yóò wá lọ rẹ̀ yóò wá wúwo ìyàwó ayétàlọ́jà àmàlẹ́ ọ̀dì ọ̀la ó ní ànábì a máa gbórí lóhun lórí ìtàn lọ́la nígbà mi àsìkò tó bá gbórí lóhun lórí ìtàn báyìí tí wáyé bá gbé nígbà mí báyìí yóò wá dẹ́gbẹ́ ni pé àbó nǹkan wà lórí ìtàn òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò ti wá wúwo ogun wa máa bọ́ pẹ̀ pẹ̀ pẹ̀ ní làwọn ń kà tẹ́lẹ̀ ní ó máa fi tàwàdà nínú àti ah nǹkan ọ ẹ̀rọ fẹ́ máa ká nínú àti ẹni kí nǹkan ọ níjọ́ tẹ́ ń sọ kalẹ̀ fáàní lẹ́nu ogún bọ́ yìí wá kí ẹni àti ọ bẹ́ẹ̀ táwọn bá wá ń kà ká máa fi káyìn ká máa ọlọ́run bá sọ pé innahu la qawlun fasl ọ̀rọ̀ tí a sọ kalẹ̀ fún títí alùpùránì yẹn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ gbọ́dọ̀ máa fi ṣe ó lè wò yìí la qawlun fasl ọwọ́ sọ fún ayé títà bá wá ń ka ọ̀rọ̀ náà wà máa ẹnìkan gbọ́dọ̀ fi sáwẹ́wà àwẹ́wà ni òfin àwẹ́wà ó tó ọlọ́run sànú wa èdè èdè sàgámù lẹ́yìn ń pọ̀ ń bẹ̀. tọ́ ọ̀bọ̀lọ̀ mi sáwẹ́ wa o wọ́n náà ó kọ́ ọ̀rẹ́ ní ìsìn ọkọ̀ ọkọ̀ ẹni tí ìtòkọ ànábì ọlọ́run bẹ̀ ń kọ́jú ẹ̀ mọ̀ tá ló kọ́ ẹ̀ ló kọ́ ló bá ló kọ́ yín bí àbá ló kọ́ yín ní bọ́dí inú yẹn ni àmọ̀tún òde yìí tó kọ́ ara yìí tó kọ́ ànábì ọlọ́run torí nfẹ́ lórúkọ ànábì ọlọ́run mo kí lẹ́nìkan wájú tó máa ń fi ọkọ̀ rẹ̀ kọ́ ọ lẹ́yìn àwọn agbọ́lọ̀ forúkọ ànábì ọlọ́run kan sàwádà ló fi jẹ́ sí pé òwe yorùbá jọba pé sáálí wẹ lẹ́nu tẹ́kí ni wọ́n gbé ẹ̀mọ́ jẹ́ ọ̀ máa wí pé yí padà yí ló kọ mí pé àgẹ́ni ó sì wọlé báwọn tó ọba ní sáálí wẹ lẹ́nu gbọ́rọ̀ ọ̀n tẹ́ lọ́hùn orúkọ ànábì ọlọ́run ní jẹ́ sọ́ọ̀nì sóyà ìdí tí mo fi ń sá kó ń ló kọ àwọn àníbi ọlọ́run nìyẹn torí a fẹ́ pè ní pé àwàdà kì í tó kẹ́kẹ́ pé àtọ́mọ̀ àmọ́ pé a fẹ́ fi ṣàpèjúwe ni ó ọ̀bọ̀dọ̀ mọ́kọ̀wọ̀ fún ọba àwọn àníbi ọlọ́run tó àwọn ayé ó kọ tí ìfowópamọ́ àníbi ọlọ́run Mas'ud àfa àwa Mas'ud káwa ní Mas'udi ok tíyàwó ẹ bá fi ọbẹ ọba ọsàwàdà ìhun ìfẹ́ ló fi fi ọhún ìyẹn fúri ń bẹ wọn sórí tí ò lẹ́tọ̀ níta tí ò lẹ́tọ̀ láàrin àwọn ará àta ọ lẹ́tọ̀ láàrin ọkọ àtìyàwó tíyàwó ẹ bá fi ọbẹ nínú ilé àbá ọmọ mi yóò dọ́bá ní masiu bíi ọ̀pọ̀lọpọ̀ ajá o. ṣùgbọ́n afáàtì máa ń lòdókòtì mi bàbá rí.

ọwá ń forúkọ ọlọ́run ayọ̀ ọlọ́run fi ń sáwàdà ó ti kọ lẹ́tà dùnú ọlọ́run níbi tí pọ̀pọ̀lọpọ̀ wọn tọ́lọ́run bá ṣe ọlọ́run bá yẹ kàn máa bá ń káàánú ní kíkí lọ́wọ́ àtẹlẹ kíkí lọ́sẹ̀ ta lọ́sẹ̀ ọ̀ sẹ́ni kankan ọlọ́run náà lọ́sẹ̀ tó ibi láti lọ náà ni pé a ní pé anábì wa Yusuf alayhi salatu wa salam ìtàn tí ọlọ́run gbé wá fún anábì láàrin sallallahu alayhi wa sallam àbàbà bí wọ́n bá ń bu wáyé ránṣẹ́ sọ́dọ̀ ànábì sọ̀rọ̀ lọ àlẹ́ sọ́dọ̀ ní máa ń káyà làwọn wá ń kà ní ọ̀rọ̀ mọ̀báyì lọ́dún tiwọn náà wà bí ìlú. ẹ àyà ibi wáyé pé àti débi kéèyàn kéèyàn àti débi àwọn àtàn tá à ń sọ yìí kéèyàn tó lè rìn débi ìtàn tá à ń sọ yìí irú ìtàn tá à ń sọ lọ́wọ́ fún àyè tí kò rán ìgbéwà fún àyè àti kọ́kọ́ kọ́ wọnú gáyébù náà kọ́kọ́. àwọn sọ fún ayé pé àti wá dínú kọ̀kọ̀ àti tì ọlọ́run ti kò sí tì kí fà á gba wọnú kọ̀kọ̀ wá yìí òní ìdí tàbí ní àti o tí ó fi wọnú tó wá yìí ọlọ́run ọ̀ràn kẹsì sọ̀rọ̀ wá ní fẹ́nìkan kánú ẹ̀ dé ènìyàn àbáwọn ló fi máa mọ yẹ̀yẹ́ tí ń ṣe yẹ̀yẹ́ nẹ́tì tí ń ṣe bàbá tí ń sọ wípé olúwa bá mi sọ̀rọ̀ ọlọ́run pé èṣù bá ọ sọ̀rọ̀ mo gbọ́ ìpè olúwa sọ fún pé ọgbọ́ ìpè àtẹ ìdánì tani jẹba ìpè dá lọ ń bọ̀ òrìgbọ́ kò olúwa tó bá tiẹ̀ ní ọ̀làlà ọ̀rẹ́ kan ọmọ ojú kò báyìí ọwọ́ ni mo ìpè tí wọ́n pè ọ pé yá fúlàní. orúkọ rẹ̀ ń jẹ́ ya wá ma yá máa lọ sí ìgbànà lọ máa pè wọn sójú ọ̀nà ti olúwa tó náà bá gbéra ní bá ń lọ gbàgbàgbàgbà á ah, olúwa ti pè wọn èsì ló pè ọ. ìmọ̀ ní akọ́kọ́ kó kéèyàn wá ná kó tó lọ máa pè yàn tó tó wá sọ pé wà máa lọ sí dáwà náà mhm. wọ́n bẹ́ẹ̀ ni ayà ìtọ́kọ̀ wá gbé dálí kàmìnà ń bá ìjọba ìbìnà ìhìn lẹ́yìn wọ́n láyà yẹn sọ fún ayébí gbogbo ẹni kẹ́ni tó bá sọ pé kọ̀kọ́ ń bẹ lọ́dọ̀ wọn máa ń tọ́pa wọ́n ní aṣọ fún ayé fi rú ẹni bẹ́ẹ̀ kí ló pẹ̀ òpùrọ́ ni. òpùrọ́ ni ẹ̀yin lẹ̀ ń jẹ́ ẹ̀yin lẹ̀ ń jẹ́ ńlọ́ọ̀dọ́ wọn lẹ̀ ń fún ọ láyọ̀yọ̀. ọlọ́run lè ti bá wa sí ọ̀tà tó nǹkan mọ́ ọlọ́run lè dé ibi tó kù dé náà ọlọ́run lè jẹ́ ọ̀tà mọ́. nígbà kan à ẹ̀ mọ iye ẹbí tí wọ́n dà pé tí wọ́n rí náà tí wọ́n bá ń dúró tẹ́kọ̀ọ́ pé àjẹni ìyàwó rẹ̀ àkọ́kọ́. ajẹ́ ìyàwó rẹ̀ àkọ́kọ́ olóṣùdì gbogbo ọmọ fún ìyàwó kejì ọ̀wá bímọ fún tiẹ̀ máa wò àdánwò bọ̀ àwọn ní ìyàwó rẹ̀ àkọ́kọ́ tó gbogbo ọmọ fún ìkejì ọ̀rọ̀ mẹ́tì wọ́n lò ní àjẹ́ tó báyé jẹ náà jẹba wọn ọwà ní gbádùn ayé mọ́tò ìkú tó ọba rẹ̀ ìyàwó àkọ́kọ́ rẹ̀ wá mú lájẹ́ yóò ọmọ Ah. gbogbo ẹni tí wọ́n sọ fún ọmọ kọ̀kọ̀ tí èsì sáà nàbì ọlọ́run tàbí nǹkan kan wà fún nǹkan sọ fún wa tó jẹ́ kọ̀kọ̀ ọ̀rọ̀ nǹkan tó pamọ́ tí kì í sáà nàbì ọlọ́run wọ́n ní káyọ̀ ọmọ pé òpùrọ̀ ni wọ́n fi ní. Hmm. wọ́n ní gbogbo ìtàn tí wọ́n bá pa nípa anábìwá Yusuf alẹ́ sọ́lá tó sọ̀rọ̀ nínú àwọn àwé mi dáa sọ̀kalẹ̀ láti sánmọ́ bẹ́ẹ̀nu tàwùrọ́ọ̀tù àbí ìjìnì àdìgbà àbáwò tí n ti ń bẹ nínú ẹ̀ bá ti lè forí gbá gbọ́dọ̀ dáadáa o tó bá forí gbá n ti ń bẹ nínú àlùkùrán wọ́n ní tó bá ti lè forí gbá báyìí tí tọ̀dọ̀ wọn ẹ̀yà rọ́bìṣẹ́ ẹ̀rọ dànù pé kí n tòdò kí ló bá tó bẹ́ẹ̀ ọlọ́run torí pé ọlọ́run tó wá sọ́nà àyà mi pé kùránì ni olúborí lórí gbogbo tí àyè suratul maida àyà 48 suratul maida àyà 48 ọlọ́run bá sọ pé wà á Thank you. وحينا عليه Kùránì ni Mùhàímìn tí máa ni à olúborí. Gbogbo àwọn tíra yòókù abẹ́rẹ̀ ni ẹ máa mi túpetúpe lábẹ́ Kùránì. Kùránì balance wọn wá Mùhàímìn náà lẹ́yìn. Wọ́n Mùhàímìn náà lẹ́yìn. ذلك من أنباء الغيب wọ́n ní ذلك من أنباء الغيب yẹn ó tún jẹ́ ẹnu ọ̀rọ̀ lásán ذلك من أنباء الغيب نوحيه إليك wọ́n lẹ́nu ọ̀rọ̀ lásán ó jẹ́ pàtàn ẹ̀yà àbí wílálà ẹ̀yà fún gbogbo ẹnikẹ́ni tí bá ń sọ pé òun mọ̀ ní òun máa ọ̀la wọ́n kà wọ́n wọ́n kà wọ́n fún alọ́bàmù pé kohan aládìgbà àrọ́ yẹ̀míwò rọ̀mọ́lù bàbóyìnrin mọ̀nàjímù awòràwò àtàwọn ní àbújáde àbújáde àbújá àwọn ní ìtàbù ìtàbí ẹnìkan jẹ́ onítàbí gan àwọn èèyàn tó ń pélé ilé kan bẹ̀jẹ̀ pé ilé onítàbí ọ̀yẹ̀wò yí padà ọ̀yẹ̀wò tẹ̀ yí padà ọ̀yẹ̀wò yí padà onítàájú àwọn náà sì máa gbọ́dọ̀ pé ilé onítàájú ló ti wá nígbà tí wọ́n gbé lẹ́sùn ní ìsìn ilé ẹlẹ́jọ́ ilé ìfojúgbájú ẹ̀rù sọ́nà ọ̀sán náà wá ilé kóńdó ẹ̀rù ní wọ́n gbé ẹ̀hìnkó ló ti rí bọ́ ọwà ilé ń kú mà tí ìwọ́ lọ fẹ́yàwó ilé ń kú mà kó máa ń lò mẹ́ <laughs> ó ti pé ẹ̀ máa tẹ̀rí tẹ̀rí àtọ́ máa dá máa pàrọ̀ kọjọ́ ọ̀dá bẹ́ẹ̀ bàbá máa tẹ̀rí àwọn ẹ̀kẹ́ ẹ̀ ẹ̀ ilé bàbá jẹ́ ilé òkúyalé sùn òkúyalé sùn wọ́n yẹ kó o ayé ìmọ̀yalé sùn owó yalé sùn àbí ilé kóńdó ilé fojúgbájú eh, ọgbẹ̀ fojúgbọ́lá àti ẹ̀rọ fojúgbọ́lá ìgbà yọ́sá tó díẹ̀ ju káàbọ̀ lọ tó gbogbo àwọn nǹkan yìí náà ni ẹni tí sọ mọ̀ ní òun àbí ń kíní yìí kó kéyì tún fi padà ìdúgbò yìí náà bá ń fi onígáàlẹ́gbà ètí mo fẹ́kẹ́ ìwé ní mímú tọ́wà ń bẹ́ mímú ọlọ́wọ́n sọ pé ìdáàlẹ́gà àmbá olùlẹ̀wẹ́ ìbìnú híhá ilẹ̀ ìtọ́sọ́bà onígáàlẹ́gà mímú àmbá olùlẹ̀wẹ́ ìbìnú àwọn ànábì ọlọ́run látòkè délẹ̀ wọn díẹ̀ tọ́lọ́run bá fún ọmọ bẹ́ẹ̀ náà ni wọ́n máa sọ báyìí kẹ́ni kan wá sọ pé ànábì ọlọ́run mọ gbogbo nǹkan ọ̀bọ ànábì náà hù jẹ́wọ́ bó ti mọ suratul Maida ọ̀n suratul Hud ayat thirty one suratul Hud ayat thirty one ọlọ́run bá sọ pé wà láà àkúrú làkún máa ń Thank you. lẹ́ẹ̀kan sí alábìnà kan sọ pé ìwàlá akúrúlá kúmọ́ yín bí èmi àjọ ọlọ́mọ jẹ́wọ́ wọ́n ti kìí wọ́n ti kìí àwọn ọmọ fẹ́ dára sí ẹ̀lọ́rùn ìwọ́lọ́mọ ìyẹ̀fẹ́ èmi kọ́ mi ò tó bẹ́ẹ̀ tó bá mú dáná bí ọlọ́mọba bí ń sọ bá wọn sì fẹ́ dáná sí lọ́rùn ó yà sọ fún ó ní mi ọ̀sọ́ fún yín pé mo ní báńkì ọlọ́run ń bẹ lọ́dọ̀ mi báńkì ọlọ́run ò sí lọ́wọ́ tí wàá máa pè fún ọ pé ìwà ó bí máa ó lo owó ah, wòlíì ni wọ́n ń jẹ ah, ìwọ ìyá ò yàtọ̀ kéjì jẹ ànábì wa nóhùn wá jẹ́wọ́ ń gbé Fáàtì kan ni ẹ̀fà tẹ́lẹ̀ kìí wá ní pé alìgbẹ́yìbù ló pé alìfàtílám ní ọmọ jíńsù lọ́gbẹ́yì alìfàlám jíńsù wàlá ẹni mọ́ gbogbo ń tọ́pa mọ́ ìwọ̀n bá kéékèèké tọ́lọ̀ ń fún mi náà mọ́ ọ̀rá ń sọ fún yóò bí yẹn bá lè fi sọ kékeré kọ̀kọ̀ fáwọn èèyàn báyìí ọmọ èèyàn gọ́ọ̀ tọ́lọ̀ ń bá sí ìlú tó yẹ ti kò ń gẹ́ lọ́jọ́ ẹnìkan tó wá bọ̀ tó ní ẹ̀dá fẹ́ sàdúrà fún mọ́ lọ báyìí ọlọ́njẹ́kọ̀ bọ́ọ̀sì lọ́dọ̀ fún fún ọlọ́run mọ̀ bí ọ́ pẹ̀lú orúkọ rẹ tó dájú lọ ìsín lọ jọ bọ́ sí lọ́ba bọ́ sí jẹ́ náà yóò tún wá bọ́ ń jọ kejì padà tó bá ti bá ń jọ kejì alẹ́ ilé ìyá ọ̀sán lórí ọwọ́ ẹ̀nà bẹni pàwọn ẹ̀nà bí ọlọ́run torí pé àwọn nǹkan ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn àwọn èèyàn fi ìlọ̀kú lọ̀lọ̀ wọn làwọn náà ti dìklé ara wọn àáfà gbọ́dọ̀ dìklé àbòdè mọ̀. anábì nù kù sọ báwọn anábì Muhammad sọ̀rọ̀ bá wọn ọlọ́run tiẹ̀ pa látàdó kó wú ní tiẹ̀ torí pé tiẹ̀ tiẹ̀ kọjá àwọn anábì wa nù ni wa nabi máa sọ fún wọn ibi láyára ẹlẹ́mù sórẹ́tù nàbì 55 ẹlùmí wà lọ kò sí kan ọkàn wọn wà nìtò ah, ara ẹni tó bá wà lónìí tó ọba kan ọba di ọ̀la ọkàn padà tó ọba tiẹ̀ bá ti ké kan tó débẹ̀ bá bá tó pè ní òsùn pò lọ́bẹ̀ ó ní ń kú lè wá ànábì máa ń sọ fún ọ pé láàárọ̀ àwọn ọmọ ìṣẹ́ máa wá sí ọ. illallah àlègáyé ìbùnà àwọn sọ̀nbẹ̀ náà jíǹsì rẹ̀ báyìí ẹnìkan ò lè ti fún tẹ̀dọ́ nǹkan tí èèyàn ò rí kò àwọn èèyàn sórí tó làárọ̀ one eighty eight ó tún bá ń bẹ̀ pé ọlọ́run bá sọ pé wà nẹ́bí sọ fún wa pé ìdí tó ń mà àmọ́rọ̀ ó fi ẹ̀yìn hàn nílà dáadáa wọ́n ní wà nẹ́bí ọ̀yá ṣàlàyé fún wa tọ́ba tó fi tá a fi gbọ́dọ̀ gbà pọ̀ ọmọ anígbà tá a fi sọ fún wa pé mi ọmọ kọ̀kọ̀ àfihàn ọ̀nà pàṣẹ màmí ẹlẹ́mi tó ń dáhùn sí pé ọkàn tẹ̀rí ba ni jàre ọmọ jàre ọwọ́ àdàbẹ̀ni kọ́lọ́ nínú sọ́dọ̀tọ̀ làárọ̀ àyà yẹn pàtàkì fún ọkà one eight eight ọlọ́run bá sọ pé wà níbi sọ pé ọ̀làdà ògùn wọ́n ní ọ̀sán nǹkan méjì fún ọ tọ́wọ́ nǹkan méjì yẹn fún àwọn ọgbà bẹ́ẹ̀ bá máa kọ̀kọ̀ nǹkan méjì ọ̀gbọ́dọ̀ fẹ́lẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé orí rẹ̀ yọ kiri tó bá máa kọ̀kọ̀ torí tí ojúmọ́ tó orí wà dàrẹ́ ẹni tó ní tí a fi ń dáàmú náà ni pé ẹlòmíì ti rìnrìn àjò ayé ẹlòmíì ti wọ fọ́ọ̀tì ní ìsìn kò sí màbí kò sí ìmọ̀tẹ́ tí ó fi kàn ayé ẹ̀ tọ́ba wa máa kọ̀kọ̀ ni tí yóò máa rárìn káàkiri kò ní rìn fún ni ibi tó rí ẹ̀wà ìyá máa lọ ọ̀tà ìyá tí ń kiri ọjà ó gbéra láti ìlú tún ó ti fi wà sáyé ó tún di kọ̀síìn àbí kílẹ̀ ń pè ó tún di ìgbọ̀nà ọwọ́ àárín lọ bá títí ọ̀sán polówó ta ní ọ̀rọ̀ agbá ta ní ọ̀rọ̀ wo bọ́ba mọ̀ kọ̀ọ̀kọ̀ ní tí ó dààmú ó ti mọ̀ pé ìwọ lọ́rọ̀ àjà lọ́dọ̀ wọ́n ní bíyàn bá máa kọ̀kọ̀ irọ́ ní orí ló ti gíní orí rẹ̀ wà ní kí anábì wá ń sọ fún ọgbẹ́ ẹwò mi mélòó wá lórí tí mo wá níta yìí ẹwò ẹlẹ́ẹ̀kejì tí yàn bá máa kọ̀kọ̀ ó náà ni pé aburú ò ní pé èèyàn lọ lójú ọ̀nà ìjọ ọ̀fẹ̀fẹ̀ kọ gbogbo nǹkan tí máa ń ṣe wáyẹn kíníkàlá ṣe dídí tẹ́lẹ̀ hmm. bẹ́ẹ̀ bá ní inú òun ní ìtòúnjẹ kan lọ jẹ oúnjẹ yẹn ti lè dùn lẹ́nu ẹgbàá tó ń jẹ lọ́wọ́ pé ah, mo gbádùn ẹ̀ púpọ̀ lọ́ọ̀bà sùn lọ́ọ̀bà ti fi bí inú romi o kìíní kan sí ọ ọmọ kọ̀ọ̀kọ̀ yìí ogun kan lómi ó lò lóyẹ sí pé náà ni ó wò sàn nínú tí ń ṣe ọ̀wà ní mọ̀nà débẹ̀ ó lè wà láàrin ogún ọdún kó sì máa lórí tẹ́tẹ́ sí ilé náà wò ẹ̀tún lólè náà wò ẹ̀tún lólè náà wò lẹ́yìn ogún ọdún twenty years ilé ìtọ́wárí tọ́ba wa máa kọ̀ọ̀kọ̀ yìí tí ó dààmú báyìí sábúrò sí bẹ́ẹ̀ ni ẹni tó ní accident tó bá ọmọ kọ̀ọ̀kan ní ẹ̀dá tó fi ọ̀tẹ̀lẹ̀ kò lè tẹ̀lẹ̀ àlọ́dì wá sọ fún wa pé tó bá jẹ́ sí pé mo mọ bẹ́ẹ̀ tí ń rò pé mo mà aburú ṣe ni ànábì ọlọ́run sọ̀rọ̀ àti àbí akékeré tààtà mi kòkòrò kékeré tí ò ní láti rìn sí lórí gàtàgàtà tí ò sí ní ẹ̀ tó ju èsù ibi àkéèké ìlànà kọ alálùbáríkà kódà tó bá lálùbáríkà tẹ́lẹ̀ ànábì ti ségbè fún sọ́ọ̀lá àìsàn níjọ́ tó ta ànábì ànábì ńlá ńlọ́tòlá ìhánà àlàáfà máa tààrà kan nàbí ìyá tí ẹ ti bàjẹ́ lónìí àtọmọdọ́mọ àti rẹ́tí náà rẹ ẹ̀ẹ̀ni láti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ó tún wá gbóyọ̀ tún wá ta èmi ànábì ọlọ́run tún dí mi lọ́wọ́ sí ọlọ́run tí ẹ bàjẹ́ ọlọ́run kó bínú sí yín ẹgbẹ́tọ̀ bá rẹ̀ ti ń jà kéèkì eléṣù ló kọ rẹ̀ jẹ́ tàbí ní àkéèkì láti fi nǹkan ìfún ọ lọ́wọ́ ti gbọ́ bá àwọn ọmọ ẹmọ lọ sínú èṣù nìyẹn tó láwọn jẹ́rìn nìkú nìyẹn wọ́n ń dìde gbígbẹ́ o wọ́n gba àkéèkì méje ọmọ ẹlẹ́ méje aya méje lọ́jẹ̀ tọ́ba tí wọ́n jẹ́ náà báyìí tẹ́ máa dáa ó ní òsì bàbẹ́ aya méje wọ́n tún wá gbé tútù ní ọjẹ́ bọ́ọ̀lù ń ṣe báwọn bọ́ọ̀lù ń wò báyẹn ọlọ́ọ̀ni ògbó rẹ̀ nìkú torí àwọn ẹ̀dẹ́rìn lè kúrin kiri yẹn wọ́n jí jẹ́ǹjẹ kíkì jẹkújẹ kíkì bá ti bá ń fẹnu wọn ní ń fẹnu wọn nù ọyẹ kí ọyẹ kí ọmọ bá wọn sọrọ. sọ jẹ ara rẹ̀ ntọ́ jáde lára rẹ̀ gáàrí tí wọ́n sọ fún náà ní náà lọ là láàárọ̀ ni la. máa là sọba ti ńlá báyìí owó ti kíni owó ti ẹrú owó ti lọ máa dá onáwà ti dú yọkàn fi pé wọn ọfẹ́ la bá ibẹ̀ nọmba tú rẹ̀ yóò bù sínú kíní báyìí ní ìwà àti ìdíjú rẹ̀ nígbà tí ń jẹ nígbà tí ń jẹ àsáró. ẹ̀yìn kan sáwọn èèyàn àbá àwọn tó ṣẹlẹ̀ sí jẹ́ tún bá náà lè fẹ́ sọ tí mo sọ fún ẹ yóò wọ́n á gbé àwọn ìhà ó sún náà ó ní àṣírí lọ́wọ́ tó pọ̀ àwọn tó ti jẹ́ kó lọ ẹ bá dé báyìí tó ń sọ̀rọ̀ báyìí tó máa bá káàrin ó dé ah láàyè láàyè bó ní ìjà máa bá wọ ìgbà sọ ìwọ tó ti jẹ gbogbo rádàrà náà náà tọ bí a ti lọ náà ní wípé máa dà padà fún mi ó ní anábìwá Muhammad sallallahu alaihi wọn jẹ wọn bá wọn ọmọ kọkọ wọn gbọ́ báwọn èèyàn wá dàbẹ ní pé wọn ọbẹ gbọ́ wọn wá ń sọ ìdí yẹn ti gbọ́dọ̀ gbà wípé èyí má gbogbo kọkọ o torí wípé oore mi ò tó nǹkan oore ayé ibi ànábì ọlọ́run orí ilẹ̀ ẹlẹ́ẹ̀rí ẹ nǹkan mo ti ń sùn bẹ́ẹ̀ náà ni aburú ti ń ṣe mí àbí àgbègbè lọ́ta mí àbí wọ́n ká mi léyìn ọ̀kan wọ́n dá mi ládàá ń wájú sallallahu alaihi wasallam àbí mo ṣubú rí sallallahu alaihi wasallam kí wàá ní mo ṣubú lórí nǹkan ọ̀gbọ̀n mi rí àbí kí ni kí kí à tí wọ́n bá mọ ní tí wọ́n á gùn àwọn ọmọ ọmọ kú ìyàwó kú gbogbo ẹ̀ lọ́tẹ́lẹ̀ náà ebi pa wọ́n tọ́lọ̀bà kọ́lá àwọn tàbí láǹgún wà nẹ́bí jẹ́ kan pé a ah, tàbí kan tó mọ̀ wà nẹ́bí sọ dáadáa nígbà tó ń bá nẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ á sì kẹ́ẹ̀tì náà àti ọ̀hún wọn yìí àbá ànẹ́bí ọlọ́run òru ní ẹgbẹ́ láti pé tọ́lọ̀bà wà rẹ̀ olùbá pé ànẹ́bí pé ẹ má bọ̀ wá ẹ bá wọn nàbí wọlé lọ ẹ má gbóúnjẹ fáwọn ìjọba anábì ọ̀wà jáde anábì ọ̀yà ẹlọ́fíìsì kìíní náà ẹlọ́fíìsì lamọ́ náà ẹlọ́fíìsì kìíní náà ẹlọ́fíìsì gbáwá ọlẹ́rù wa ń bà wọn pé à oúnjẹ bí mo ní wọn á gbé fọ kọ lé báyá lóye ilé wọ ìgàn ó tún wá ń pèrò wá sí wá kìíní olóde kò wọ ọyọ dé wọn ni wọn sì jẹ wọn sì jẹ wọn sì jẹ gbogbo wọn sì wáyé olóde wọn á fẹ́ kò fóònù náà ibi agbẹ́ lọ́mbẹ̀ náà ni wípé ẹni tó bá ń sọ fún òun mọ kọ̀kọ̀ gbogbo kọ̀kọ̀ ẹ sọ fún pé kọ̀mọ́ ti ń sọ. àwọn anábẹ́ ọlọ́run náà ń jẹ́wọ́ ara wọn ni ẹ tún lọ wo tí wọ́n rẹ́pìlì jí nìyí aya twenty seven and twenty six twenty six and twenty seven ọlọ́run bá sọ pé àlè mọ́ lọ́wọ́. Mm. ọzọ ọmọ ayígbé ayé alákọ̀ọ́kọ́ ọkànlẹ̀ wípé àwọn alẹ́mú lọ́wọ́ ibẹ̀ ń tọ́mọ kọ̀ọ̀kọ́ lọ́lọ́run ọba àlàyé onírọ̀ aláàárọ̀ yìí bíi àhàdà ẹnìkan ò ní máa rí gbogbo kọ̀ọ̀kọ́ lọ ọwọ́ ní ilà ilà làwọn míì máa fi fẹ́ àwọn àkọ́kọ́ pé ilà tó fẹ́ mú ilà náà làwọn náà fi mú ọ ó ní ilà mànírùsà àkọ́kọ́ yẹn òjíṣẹ́ ọlọ́run ọlọ́run wí Èké èsì ìwọ̀ kì í sí tó ń yẹjẹ́ wò. Òjijọ́ náà jẹ́ wá wí ní òǹdè dìrí. Òǹdè tó di nǹkan méjì ni nǹkan kan ṣáájú ẹ̀ lọ wọ àyàtọ̀ ṣáájú ẹ̀ ní àyà twenty five. ọsọ wípé fàyín ní àyà tó ṣíwájú ẹ̀ àyà tó ṣíwájú ẹ̀ wọ́n pé. Ó ní Adìrí Tí a yà tó sáájú ẹ̀ túmọ̀ ilé àmàlẹ́ bàbá mẹ́rọ̀ sí kó fi túmọ̀ ẹ̀ bá tún yóò ti máa yé báwọn. Tí ilé wọn bá tún wá yíyọ tó wọn tó sáájú tó tún sáájú tó tẹ̀lé lẹ́yìn náà. Lẹ́yìn ìgbà tán sọ pé ilé àmàlẹ́ bàbá mẹ́rọ̀ sí ó di kí ló ń onífà ìnáwó ilé ń bá ní ilé ń fi wá yí pé gbogbo ẹnikẹ́ni tí bá ń pèsè fún ọmọ kọ̀kọ̀ yọ lọ ń pa o. náà wọ́n bí háàdá. ó wá ní àwọn nǹkan tí wọ́n máa ń dì máa ọjọ́ máa fi wéwọ́ pé àwọn máa àdìsí kátánà ti sọ sallallahu alaihi wasallam. ó náà ní àdìsí wọn sahih Bukhari sahih Muslim. حديث معاوية بن الحكم وني النبي صلى الله عليه وسلم وني كان نبي من الأنبياء آه. فمن وافق خطه فمن وافق خطه لا نعم، فداح قاعدين البخاري وني كان نبي من الأنبياء يخط كان نبي من الأنبياء يخط فمن وافق خطه فذاك anábì sọ wípé anábì kan bẹ́ẹ̀ náà anábì ọlọ́run tí máa fa ìlà sílẹ̀ àdìjà àwọn èèyàn ènìyàn o àdìjà àwọn oníkẹ́ni lọ́mà tẹ̀yàn rẹ̀ lọ́mà tẹ̀lé lọ́mà tẹ̀lé ní wọ́n ní inú àwọn akẹ́kẹ́ máa gbé kiri yẹn àyà kọ́dà orí wọn máa lò náà ló jẹ́ kí n sọ fún wa pé láti mú ọ. eléyìí tó wáyé pé káàní nàbí yìí mìíràn àbíyá yà kóòtù bàmà wà fà fàtà òfàdà anábì kan bẹ́ẹ̀ náà anábì ọlọ́run tí máa falà sílẹ̀ níbẹ̀ ni bí máa ọlọ́run tí máa fún ní mímọ́ wà ní tiẹ̀ máa falà sílẹ̀ níbẹ̀ ni ọlọ́run tí máa fún ní mímọ́ anábì wa ni fàmà ń wá fà fàtà òhù ẹni tó bá ti déédéé là

tó wà sọ pé ìlàsí wọn náà fa oṣù déédéé ìlàsí ànábì ọlọ́run yẹn sàn bákan náà ẹlẹ́ẹ̀kẹta ni pé sáà nàbì yẹn lọ́tẹ̀lé wà lè jẹun náà abánàbà Muhammad sọ̀rọ̀ kápẹ́ sẹ̀rí àti ẹ̀ àwọn ti ń pa àlàbí ní ìpẹ́ ju wọn sẹ̀rí àti ẹ̀ ẹgẹ́ bá ti sọ fún wa nínú àwọn sẹ̀rí ànábì Yusuf sẹ̀rí ànábì Yakub sẹ̀rí ànábì Ibrahim sẹ̀rí ànábì Adam tó jẹ́ dípé kò sínú sẹ̀rí àti wa ọ̀pọ̀ káwá ní pé adìẹ wàá gbà pé sọ̀rọ̀ ọ ń falà lóòótọ́ ìwọ náà fẹ́ falà jẹ́ abiọ́ léèrè tí ànábì ànábì Muhammad fẹ́ràn lọ́wọ́ tó o máa ń kọrin wípé ànábì lọ́wọ́ bá wọlé ọ̀la tó o máa ń kọ pé ànábì láwọ́ bá wọlé ọ̀la Muhammad sallallahu alaihi wasallam èyí tí tó o fi tí òun lọ́wọ́ wọlé ọ̀la ẹ̀yẹ́ fi wáyé pé ọmọ káti ẹ̀rí kórí bẹ́ẹ̀ fún wọ́n ń tẹ̀ lóòótọ́ ànábì wá wá dé ń tiẹ̀ wọ́n á ní ẹ̀bọ̀tẹ̀ ẹ̀bọ̀dọ̀ tẹ̀ sọ́nà bí tẹ̀ sọ́ra kọ̀tẹ́ bákan náà ànábì tó ní ẹ̀gbọ́dọ̀ tẹ̀ náà rí o àdìsí tó ní ẹ̀gbọ́dọ̀ tẹ̀ tuntun lágbára tó ń bọ̀ ó ní mọ̀nì àtàkà yín náà àwọ̀ ọ̀fàn anábìrin kẹ́yìn tó bá lọ bá àwọn tí wọ́n máa tẹ yanrìn àwọn tí wọ́n máa wò ní mọ́lá pàtàkì káfàrọ̀ bí máa ń tẹ̀lé àdá mo lójú àdìgbè lẹ́yìn tí ń gbà ní ó lé ojú díkẹ́ pé وقال له واحد كان النبي يخص فما وافقه فذاك فما وافق خطه فقد فذاك نوان دي كرينتي كان يقول تي تبه تي وباتي وافق وفما تي ọ̀ lẹ́tọ̀ àti bẹ́ẹ̀ gbọ́n ọmọ torí pé ìta ànábì ọlọ́run ṣe bákan náà ànábì wá tó wá sọ fún ọgbọ́ ọ̀gbọ́dọ̀ tẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àdé sọ́lá báwo ló ti wá máa tẹ̀ ànábì ọlọ́run ṣe wá ní ẹ̀kọ́ lẹ́tẹ̀ náà fi yàn bá mhm. náà ọ̀rọ̀ tí ànábì sọ láàrin sọ́lá lọ́wọ́ àdé sọ́lá tó sọ́nù hadith yẹn pé káàní nàbí yomi àmì yà yà fún tọmọ wọn afakọ̀ fàtọ̀ hù fàdà mo ní ah, adàbọ̀ wà mẹ́rin ládàbí táwọn Yorùbá máa ń pè ní ládàbí ìwà ọmọlúwàbí sí ànábì kú pẹ̀lú ànábì yẹn sọ̀rọ̀ lọ́wọ́ àyè Idris ní a máa ń pè ànábì náà àlẹ́ ìṣọ́ra àti ọ̀sẹ̀rà Idris wọ́n ní ànábì lẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ̀ ní káànà nàbí yóò yà kó tó ànábì kan máa ń fà máa ń fà làdúrà ilẹ̀ bẹ̀rẹ̀ sí máa kẹ́kọ̀ọ́ lọ́lọ́ni máa fà sírí ilẹ̀ tọ́ba tó ń fà ó sì máa gbọ́ ọmọ ti afẹ́sọ̀pọ̀ ẹ̀ pẹ̀lú ti máa kà á bóun ní ti ń fà kò yẹ nǹkan kan tí kàyé ti ń fà á lè sọ lórí yanrìn ti ń fà á lè sọ wọn fún tẹ̀yìn ní ìsìn yanrìn òkun ẹ̀yìn gbé kiri dáìmọ̀ wá kàkiri ọ̀rọ̀ ìpè òkun ẹ̀ fi ń tẹ̀ tọ̀ wọ́n wá nígbà tánà bí wọ́n sàlàyé yìí lọ sọ́dọ̀ bá wà lọ sọ́dọ̀ káàrin nàbí yẹn kútu ẹnìkan wà náà wà nábẹ́ lọ́n tí máa ń fà là ọwọ́ ní fàmán wá bá kọ̀ hàtọ̀ hù padà kò sọ pé fàmán hàtọ̀ hàtọ̀ hù ọwọ́ haram wọ́n ní ìpìlẹ̀ ní pé káwọn sọ wípé ń bá parú làjí ànábì yẹn bá fà ibẹ̀ ni bẹ́ẹ̀ ti lu gbàjí haram ṣùgbọ́n wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ lo ẹ̀kọ́ pẹ̀lú ànábì yẹn torí pé tí wọ́n bá sọ bá ní àwọn èèyàn máa sọ pé ẹ̀hẹ́n ajẹ́sígbé àlẹ́bí wa ní fàmọ́ wọn bá kọ̀ọ̀fà tọ̀ ọ́ padà ẹ̀ ń bá ṣe déédéé ìlà rẹ̀ òun náà ni olú lè ṣe òun lú ajábí bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n kò sẹ́ni tó lè ṣe déédéé ìlà nípa. wọ́n ní ajá àbùdá ànábì wa ló bẹ̀ sọ́lọ́ lọ́wọ́ wa rẹ̀ dáríkà mẹ́rin nàmbá ilẹ̀ wẹ́ẹ̀dì ẹnikẹ́ni tó bá sọ pé òun rí náà òun mú ní mọ́ọ̀lá ẹgbẹ́ fún olúwa rẹ̀ pé kò sí ń sọ fún ìdí ń gba wáìnì látọ̀dọ̀ ọlọ́ọ̀ni rẹ̀ torí pé kọ̀kọ̀ ni ẹnìkan òsì gbọ́dọ̀ bá ń sọ̀rọ̀ kọ̀kọ̀ àtẹni tó bá yẹ kọ́ lọ́wọ́ bàbá ń bá sọ̀rọ̀ náà. ومن كان على حق الشاكر فإنه مواطن بمكة الشيطان لا مفر gbogbo ẹni tó bá dérìn lójú ọ̀nà pé àwọn sọ bá a mọ̀kọ̀ fún àmọ́ ọ̀la kankan yẹn sọ pé ojú ọ̀nà ìsìn ìdírìn kò sí kò ní ojú ọ̀nà lójú ọ̀nà àràmán náà náà ìyẹn bá wà fíhì annaman amana bi anna hunaka hunaka bákan náà àyà ìdán sọ pé dídá níka mi àwọn bá ìlọ́wọ́ ìrìnà èsì lẹ́yìn tí àwọn kájú mẹ́bẹ̀ẹ́ náà ni pé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ yí pé àwọn èèyàn kan bẹ tí wọ́n máa kọ̀kọ̀ ní gbogbo kọ̀kọ̀ tó ti gbà wọ́n gbọ́ pé bẹ́ẹ̀ ni pé wọ́n mọ gbogbo kọ̀kọ̀ ẹlòmíì níbẹ̀ ọ̀ yọ pé àbáwá báyìí ọlọ́sàánú ẹ̀ ẹ máa mọ òrùkọ́ lọ́sàánú ẹ̀ pé ìmọ̀ lọ fẹ́ fi ròyìn ẹ̀ kì í sì mọ̀ tó bá rí ọba yọ ká gbogbo tó jẹ lálẹ́ àná fún wọ́n yà yọ̀dọ̀ pé ìyàwó rẹ̀ àtọ́bá yìí lọ́wọ́ lálẹ́ àná yóò sọ fún ọ pé nítorí fẹ́ ṣe lọ́la náà rẹ̀ ah ọlọ́nkẹ́ o ọlọ́ntàánú ẹ o ah ọlọ́nkẹ́ àwọ̀lì ọlọ́run ẹ̀ ń bá ládìí ọkàn pé nìkan wà bá ń tọ́ ọmọ gbogbo nǹkan tó pamọ́ wọn ní ká ẹ lọ gbà yí dúró ẹni bẹ́ẹ̀ òun gan náà ti kú ní ìsìlá. bó lọ wá wà ọmọ ìyá mi ti ń gbọ́ mi ń bó láwà. bí àti ìmọ̀ fọwọ́ ara wa bá sí ara wa jẹ́ báyìí ká máa ti wàhálà báyìí ẹ wà wẹ̀ bó ṣe lágbára tó kọwa ní jọ́ lẹ́pẹ̀ àmọ̀kọ́ àdì àbá án mọ́ kí tọ́lọ́ ń sọ pé mo kí ni ọ̀ndájọ́ sínú afẹ́ ọ̀ndámi sínú afẹ́ rẹ̀ òyìn gbàdó sẹ́yìn gbani òfò ní ọlọ́mọdé àsopọ̀ tó wa ẹnikẹ́ni tó bá jẹ̀ tọ́fìn kó tara lọ́rọ̀ báyìí kó rọra tó bá kú mẹ́ ẹ má padà bẹ́ẹ̀ bá padà bẹ́ẹ̀ tún ti padà padà ẹnikẹ́ni tó bá lọ bá àwọn ẹ̀yẹ̀mí wò àbáwọn alágbègbè àpapọ̀ dápọ̀ ìmọ̀ tó wá gbàgbọ́ pẹ̀lú tí ń sọ tó gbàgbọ́ ọ sọ fún pé wọ́ lábájá má lọ bá ìlú ni o lọ́la ojú ọ̀nà dá o ojú ọ̀nà ojú ọ̀nà gbóná ojú ọ̀nà dá má lọ ojú ọ̀nà tó apple spoon journey wa yẹn ó di next week ẹ wà máa béèrè pé ọ̀gá wa kí ló fà á àkótó àlà àti pé kátàtì ẹ̀ fún àwọn wọ́n wò fún ni bí wọ́n bá wò fún ọ bí ọmọ lọ sí wọn náà wà lọ sọ̀rọ̀ wá rí báwọn lọ́mọ pé ànábì wọ́n bá lọ bá wọn tí ní Islam ọlọ́mọdé àwọn ọjà ti ní Islam ẹni tó lọ bẹ́ẹ̀ bọ́wà lẹ́jẹ́ lọ bá nígbà tẹ́ ń tọ́ lọ bẹ̀ bá ti di káfíìrù tó ti jáde kó ní Islam bọ́wà lẹ́jẹ́ lọ bá fẹ́ mọ̀ pé amẹ́yẹ bẹ̀ làbó ní kí ẹ kí ẹ lágbára ni náà mi ò bá wọn. نعم وهذا أيضا دال على أن القرآن وكيف من أباء ما نزل عليه صلى الله عليه وسلم نعم وما كنت وأن نوحيه إليه أو أفعل نفسه من بين هذا ونوحيه إليك فعل المضارع ذلك من أنباء الغيب نوحيه wọ́n ní ayà yìí tí ọlọ́run bá sọ pé ìtàn àkọ́kọ́ ìtàn àkọ́kọ́ ìtàn àkọ́kọ́ là ń sọ fún wa là ń sọ fún wa náà là ń bá wa náà ti sọ wọ́n lọ fi ayé pé ìtàn ni ìkan àwọn tọ́nà wọn bá sọ kalẹ̀ náà lọ́kọ̀ zálíkà min àǹbá ìrọ̀rọ̀ ìpé ó tó kù lẹ̀ tó bí ẹni ká máa sọ àwọn onímọ̀ máa àwọn ní ulumul Qur'an wọn a máa wádìí pé ayé àwòrán lọ́run sọ̀kalẹ̀ kẹ́yìn fún ànábì Muhammad sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti máa wádìí pé ìtàn wo lọ́run pa fún ànábì kẹ́yìn nínú àwọn àtàkùnlé wọ́n láyà rí wá bíi ayé pé ìtàn ànábì Yusuf kọ́ ní ìkànnì ìtàn lọ́run pa fún ànábì nínú Qur'an mo la bí mo jáde gbólóhùn nú ẹnu ẹ̀hìndì lẹ́yìn náà ìgbé ẹnu pé àwọn lo fún ìlú mọ̀dọ́rẹ̀ present tense àti present continuous ní àlò mẹ́rin ó bí wáyé fún ìtàn yẹn ti ṣe gíní ó ti ń lọ ìmí ń bọ̀ ẹ̀yìn náà. Ajumọ̀ àwọn amúrọ̀ àwọn wọ́n ní àwọn tí wọ́n panu pọ̀ tí wọ́n ti mítìn pèsèpè lórí wa anẹ́dùwà Yusuf alayhi salatu wa salam wọ́n láwọn àwo làwọn ń tàn wọ́n akitaro ahli tafsir. ọ̀pọ̀lọpọ̀ àwọn onítẹ̀sí ló sọ pé àwọn tí wọ́n lọ́n rí páàsì ń bẹ̀ yẹn nígbà àwọn tó pèsèpè lórí anẹ́dùwà Yusuf wọ́n ní àwọn yẹn àwọn náà ní ọba kan rẹ̀ àwọn mẹ́wẹ̀ẹ̀wà ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ sí ana ti méjì tó lé kókó kó lórí àdébò ayé sọ̀rọ̀ àti wọn. wàlá àti. Eh, wọ́n àwọn onímọ̀ tafsir fi pé germany pẹ̀lú ajma amúrò àwọn ẹni mítìn tí wọ́n ti ń jẹ́ tí wọ́n ti mítìn jẹ́ kìíní àná tí wọ́n ti wọ́n ní náà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀sí wọ́n ní ayà lẹ́ẹ̀kan ní sọ́tù yusuf sí kùránì rẹ̀ ayà lẹ́ẹ̀kan sọ́tù yusuf ayà kan wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ti mú àbáyábẹ̀ náà ti mú ọ̀rọ̀ tí a mú jáde kí lọ́wọ́ bá sọ fáwọ́lá yá. àwọn ibẹ̀ yẹn wọ́n ti pé káyìdù wà mẹ́ wọn wọ́n ní ìdá tí máa ń àmọ̀rọ̀ wọ́n mú mú yẹn kúrò nínú àyà káàmù náà nọ sọ́tọ̀ lórí fọ́yà tí ní dóòwò lákàkà ìdá ó ti sọ́tọ̀ pé bẹ̀rẹ̀ yẹn ṣe mútùmọ̀ ẹ̀ jáde tó àtúnwà wà láhàlà hún. wà á yà alimakiru naam naam wọ́n ní gbólóhùn kẹ́yìn tó wà ní ayé ẹlẹ́ẹ̀karùn-ún yẹn ọjọ́ makiru tó ń bẹ́ẹ̀ nù wà hún yẹn kúrú ní ayé àdáǹkà lọ wọ́n ní bóyá náà lọ́ba tẹ́mi sọ pé àwọn tó lọ́rùn ní fáàsì ń bẹ̀rẹ̀ àwọn ọba kan nábì Yusuf náà ní ń bá sọ̀rọ̀ bẹ̀rù náà wà tọ́lọ́mọ wa fọ́ ọjọ́ wá jọ̀kọ́ wá fáwọn èèyàn náà fi mú ti jọ ó ọ̀ pé lùbọ̀ tó bá fẹ́ ro àmàlà tó bá lọ tán nílé àwọn ẹlẹ́rọ tó o bá jọ kò ní kọ́ná tó ì tí wọ́n jọ tó o bá rò kalẹ̀ bá tíìsì kan náà lẹ́ẹ̀jọ jẹ ìmọ̀jẹ́ bá bẹ̀rẹ̀ lè gbégbó lọ fẹ́ múnú àmàlà méjèèjì ó rí pé ní tó fẹ́ tó dẹ́yìn tó smooth yẹn lọ́gàá ìgbébí ààrẹ ìyàwó òkè mi wá ń gbà mí àwọn afá ti lọ náà ní ó wa fọ̀ àwọn afárá ti máa gbé mẹ́wàá wọn jọ ìjọ́jọ́ yẹn àà ìmọ̀ lórí ìmọ̀ ló ní tí wọ́n jọ náà ìmọ̀ ló náà ṣùgbọ́n ìdí wọ́n jọ yẹn ìmọ̀ nínú ìmọ̀ títún gorí ìmọ̀ náà níbi wọn. sọ̀rọ̀ táwọn onímọ̀ sọ láàrin ìjà lọ bí ẹ àwọn ìfowópamọ́ tó àwọn ni àwọn ni ájúmọ̀ àwọn amúrọ̀ ọ̀hún wà fún yẹn kúrú ní àwọn ọmọ ẹ̀yà àwọn ọmọ abakan rẹ̀ mẹ́wẹ̀ẹ́ wáyẹn náà ní kòránì orí fáìlì wọ́n ní ayé àkọ́kọ́ òun bóyá náà lọ́kàn àyà rẹ̀ kì í jẹ́ tó wọ́n rò pé náà ni wọ́n lò náà ni àyà àṣọ́tù Yusuf àyà 16 ó rí kí wọ́n sọ pé wájá قالوا يا bóyá ń bí tọ́lọ́n sọ wípé ìyá ẹ̀ sí ọjọ́ tó ní táà tí ń ké sọ pé ìwà máa kún ń tà ládé ní àti máa ń àbọ̀. wọ́n yìí dá sí ń ké báwọn tọ́lọ́ pé tọ́lọ́n sọ pé ìwà máa kún ń tà ládé ní àti máa àmọ̀ràn ó sí láàrin wọn gbàtí wọn ti méjì wọn pè tó pèrò àtìgbà tí wọn dé sí wọn láyà sixteen and seventeen yìí wọn láyà èsè lòun náà ṣùgbọ́n kì í ṣèṣe tí wọ́n fọ̀rọ̀ sọ jáde ìṣe ní àdúgbò lálẹ́ ẹjọ́ tí wọ́n tí wọ́n gbé tí wọ́n fẹ́ túbọ̀ ọmọ fún bàbá rẹ̀ wọ́n ní wọ́n já òun àbá òru ní àfi wọlé àti kẹ́kọ̀ọ́ ń bẹ́ ní ẹ̀kọ́ tó lè kọjá pé tó bá fẹ́ tọrọ àmójúkù lọ́dẹ̀ ń tọ́ ọ̀sẹ̀ mọ́lọ́ọ̀bá lọ́sàn-án ẹnìkan sọ ti lérí lérí lé ka fún ọ ọfẹ lọ bẹ mọ lọ bá láàárọ̀ àtúntò ni ọlọ́run ẹ̀yin náà jẹ́ kọ̀bọ́mìnrin àtọkọ àtìyàwó ń láàrin ọkọ lọ wọ ìyàwó lọ pé polisi ọgbà gàjọ yẹn wọ́n ni wàjá àwọn mẹ́rẹ̀ wọ́n gbà tí wọ́n fi bí wọ́n ti ṣe àlẹ́bì Yusuf tí wọ́n ti ṣe tán tẹ́ẹ̀kì síbi tí wọ́n ti ṣe tán wọ́n wá dé wọ́n nígbò láti ṣe wọ́n ni àásùnkún ní ẹgbẹ́ èké wọ́n ní bàbá wa gbà wá <laughs> wọ́n sunkún fún bàbá ní ẹ̀ẹ́dẹ́gbọ́n tí wọ́n sun kí ló gbọ́ ẹ̀ ìsinmi wà máa fún tàlàdé wọ́n nígbà tí a bá ń sọ fún tí ó sọ fún ọkà tí kan lọ́dún àwọn mẹ́wẹ̀wá ìjábíkú ẹ̀rọ ń pè gbogbo ẹnìkan ń sunkún wọn ní sunkún ẹlòmí gbára dálẹ̀ ní wọn bí wọ́n wá sun kí wọ́n sọ pé bàbá wa kọ́ọ́lù yá à ah, nígbà tí wọ́n kọ́kọ́ sun ẹkún ẹkọ́kọ́ sun wọn ò sí sọ̀rọ̀ nígbà tí a bá fẹ́ tètè ẹkún ní ọ̀kọ́dà obìnrin náà máa ń fi gbọ́ hmm. ah, ní ìrọ́kùnrin tí máa ń sunkún rí àkọkùnrin kan láyé rẹ̀ aláhì tùhánà àwọn ìjà tá a máa ń parí láàrin ọkọ àti ìyàwó obìnrin kan mo bá pín sí ọmọ ayé wọn kí lọkùnrin wa lọkọ ìyàwó bá dì ìyàwó òsì sí ń bẹ tẹ̀m̀pẹ̀tì ìyàwó bá tó wà ń bẹ yóò tó máa ògùn ó ń pìtẹ́ǹdì kò sí àwọn bẹ́ẹ̀ ní ọgbà díẹ̀ lójú gbogbo ìgbà tí mi máa ń rí ọkùnrin ìtaàbà sọ àwọn ilé ìtàn sọkùnrin ọkùnrin ló sọkùnrin báyìí nìkan lọkùnrin yẹn bá dé ń bá ní bóòlù ti jẹ kí ni ìṣẹ̀lẹ̀ láàrin wa àti ìyàwó wa mọ́ máa sọ ọba bẹ̀rẹ̀ kú ó sọkún tó fi dé bí <laughs> mo bá ń bèrè pé kí ló ṣẹlẹ̀ ìṣẹ́jú kan àkọ́kọ́ lọ ẹ̀gbọ́n náà ní mo ti wá ń tù ú sí ó tún wá múra sí mo ní mo kàn kán lé nìbáyọ̀ ọlọ́run kí a ní mo wá tó bí ìṣẹ́jú márùn-ún ọ̀yà ìṣà wà wálẹ̀ mo tó yá ní bá ń sọ̀rọ̀ lọ ọba tó sọ̀rọ̀ débi ìṣàn ọba tó ń jẹ́kún àmìlélẹ̀ ah, èmi náà yá bí èrè kíní ìṣẹ̀lẹ̀ mọ̀ èlé yóò fi ẹ̀kọ́ e pa nínú àyìnbí mo bá yára tètè dé máa gbé tọ eléyìí àmì ọlọ́run kan jáde lẹ́yìn náà ọkọ̀kùnrin máa sọ fún báyìí tó àwọn ọba kan nábìwá Yusuf alayhi salatu wa salam nígbà tí wọ́n fẹ́ tètè táàní kòránì ń júwe fún wa pé wà hún yẹ́m kúrú náà ẹkùn ní àfi pàdé bàbá wọn wọn ni wà já ó nígbà tí wọ́n dé bàbá wọn tán lọ́dọ̀ bàbá wọn ìṣá àlálẹ́ yẹ̀bẹ̀ gbóná wọ́n ń sunkún fún wọn sunkún dáadáa bàbá wa tó wọ́n ń sun wọn pé ẹ má sunkún mọ́ ó dáa kí lọ́wọ́ àtẹlẹ ńgbà náà sẹ́mọ̀ pé ẹni bẹ́ẹ̀ kí wọ́n máa bẹ̀bẹ̀ ọmọ sunkún gan-an àwọn ẹ̀yẹ ẹlẹ́kùn òsì tí wọ́n máa sun fún òkú rẹ̀ tí wọ́n ẹkùn òsì kiri náà ẹ̀yẹ kẹ́ sọ̀rọ̀ jùmọ̀ nígbà tó wá dọ́dọ̀ ẹni tẹ́ mọ ẹ̀kú nìsín òun ti dákẹ́ tí ò sọ fún mọ́ ẹ̀yin lẹ wá dílẹ̀ kó kòrò lè rí la lọ rẹ̀ kó láti wá ṣe gíni ẹni tọ́mọ ẹ̀kú lẹ́yọ́ máa fún tẹ́ẹ̀kẹ́ máa rọ ẹ̀yin lẹ́tọ́ sọ́kùn ète ni o àwọn náà ìsọkún láti léwu tẹ́ bá ti kó ń bẹ̀rẹ̀ tẹ́wọ́n ní ojú wọn wẹ̀ ní tó fẹ́ ti padà àti ẹ̀sọ́ pọ́lá tààrà láti ndị táwọn tí à ń lọ kí sí wọn ò wa mọ́ àfáàní mo ti tó bá náà àti kó àti kó mbẹ́ mọ́sọ̀ kọ́ mọ́ ẹ̀kún èké ni ẹ̀kún táwọn ọmọ ààrẹ ọba kanáàdì Yusuf lánàá níjọ́ níjọ́ wọ́n náà àyà náà ní orí fáà pé. Yusufu náà bá bẹ́ẹ̀ náà àti màwọn amúrọ̀ ó tún bá ń bẹ̀rẹ̀ wọ́n ní níbi níbi gbólóhùn àyà ilẹ̀ kẹwàá wọ́n ní wà mí nínú kọ́ọ́lá kọ́ ìlú àwọn tó ní ọba kan náà Yusuf lọ́lọ́run ìfáàsì ń bẹ̀ ara wọn tẹ́ ń sọ wọ́n ní àyà ilé ìnáyà kẹwàá yìí wọ́n ní àyà mítìn yìí tí wọ́n sì wá conclude lórí ẹ̀ ìdájú ma amúra ọ̀hún ti bẹ́ẹ̀ náà yàtọ̀ ní náà náà tọ́pẹ́ kọ́ọ́lá kọ́ ìlú mímú lábẹ́kọ̀tọ̀ lórí wọ́n ti méjìlá wọ́n wà á kú ń ma wá tó bá ń tán pé ẹni wọ́n wá pọ̀ bókè òótọ́ kí ẹni ọ̀yẹ́ ká pa ti bìtẹ́ náà ní conclusion ìdájú ma amúra wọ́n ní wà á kú fi ràn yá bá ti jó bẹ̀rẹ̀ pé bá sọ yára fi kún tún ká yìí wọ́n láyà ilé ní tí wọ́n sọ fàrọ̀ ọ̀hún ìdáríga nínú náà ni àyà yìí sí inú sọ́ọ̀bì ìdúnú bá kan ìjìmọ̀ náà mítìn náà let's conclude àwọn àlejò lórí ẹ̀ àyà yìí tí ìṣọ́ ti sọ níwá já قال والله المستعان على ما gbogbo wọn ò lè dé báyìí náà kan wá sọ pé aṣọ rèé bàbá wa o aṣọ rèé o lẹ́jẹ̀ wà lára rẹ o kí ẹ lè bá a mọ̀ pé kòkò lọ pa àbúrò wa jẹ́ o wọ́n ṣe ẹnu wọ́n fẹnu kò pé kí láàmú lọ hàn bàbá wa tó lù gbà pé kòkò lọ pa jẹ mítìn ṣáájú ẹ kí wọ́n wá ṣe mítìn tán ẹnu wa kò pé òkè àtọ̀nẹ̀kẹ̀ ẹja máa fẹ ẹwú rẹ̀ dá bọ́lọ́run rẹ̀ dá fàyà káwá pa ìkòkò mọ̀tọ̀fánà ẹ̀kọ́ tó lè kọjá yìí pé àwọn ọba kan Yúsúfù wọ́n gbọ́n púpọ̀ wọ́n mọ púpọ̀ dẹ ni wọ́n àgbẹ̀ ni wọ́n ọdẹ ni wọ́n tó bá bi ọdẹ léèrè pé kí ni yàtọ̀ tí ń bá láàrin ẹ̀jẹ̀ ọ̀yà àti ẹ̀jẹ̀ òkété àtẹ̀jẹ̀ ikún yóò sọ fún ẹ̀ yóò pé ẹ̀jẹ̀ kínní máa pupa ẹ̀jẹ̀ ọ̀yà máa máa máa brand díẹ̀ ìkan máa ń rùn bákan yóò sọ fún ẹ̀ mo sọ fún ayé pé ẹ̀dàbẹ̀ ni pé àwọn yìí mọ̀ pé ẹ̀ jẹ́ ìkòkò àti kọ́lọ̀ àti ní spain ọjọ́ èdè èèyàn mẹ́bí lọ dààmú láti lọ pa ìkòkò ìkòkò tó lọ pa jàmá ṣùgbọ́n kó lè bá jẹ́ sípé tí wọ́n bá rí fún bàbá yẹn yóò lè gbà wọlé lẹ̀kan náà bí ẹ̀ẹ́dẹ̀jẹ̀ èèyàn lélẹ́ ìjọjọ́ wọ́n ní nígbà tí wọ́n wà fẹnu pé ẹ̀wù láàmú lọ ìkòkò láàpa e ti fẹ̀jẹ̀ rẹ̀ yá wa mú lọ han bàbá wa ní mítìn ní ọkọ̀ sí i mú wọn ṣe mítìn tán ẹnu wa lórí náà ni ibi ajé máa ń rún ibi ajé máa ń rún wọ́n hùn kúrò. wọ́n hùn kúrò. ìdí nìyẹn tó fi àyà tó ní àwọn akẹ́kọ̀ọ́ táwọn fi túmọ̀ rẹ̀ abala kan bàbá náà fi níbi àyà náà ni oníkọwàlá bàrí sọ́wọ́ aláṣẹ́lẹ́kùn so báwọn kan ti túmọ̀ àyà nìyà báwọn kan ti gẹ́ni dájú túmọ̀ àyà ṣùgbọ́n tá a bá wòye sí dáadáa wà láàlàhù bí hádà torí ìdí àwọn àyà tí mo kà fún àyè lọ́pọ̀lọpọ̀ àwọn tẹ̀síìrù fi lọ níbi pé ilé ajímọ̀ àwọn amúrọ̀ wàhún yẹn kòrò náà ìfọ̀sùn ṣùgbọ́n tá a bá wòye sí dáadáa rí pé àwọn onímọ̀ mi tún jọ àwa fẹ́ wo jíjọ rẹ̀ jíjọ rẹ̀ láti wá bẹ̀rẹ̀ kọ́ ní ọ̀la insha Allah ta'ala pé ń bo wá ní ibẹ̀ wá ní nǹkan wá pọ̀ sí ibẹ̀ àti ntí àyà yìí mú wá fún àyà tó ní mú wá fún àyà pé tí èèyàn bá fẹ́ túmọ̀ àyà tó ní kò sí àyà kan tí bẹ́ẹ̀ lọ sọ́tò Yusuf tó ní tọ́jú kò sí tó bá fẹ́ tú dáadáa. tábà wá fẹ́ kọ́ fẹjú pọ̀ ọwọ́ inú ọ̀pọ̀lọpọ̀ ayà náà sọ́dọ̀ ní kòfẹ́ àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ máa pé dáálíkà dáálíkà tó wí lákàrùn ó ti dá ọ lọ síbi ìtàwọn láti kẹ́ni láti bẹ̀rẹ̀ tó ó tún wá àmbá híhí kílẹ̀ lẹ́yìn ìgbà náà tó wá dá wa padà jù náà ni pé wà máa kún ajima aláwọ̀ ajima wa amúrọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wọ́n nǹkan méjèèjì yẹn náà tó dá wa padà á máa wo pé níbo ni ájúmọ̀ àwọn amúrọ̀ ọ̀hún wà àwọn oníṣẹ́ tí ìta kọ́kọ́ sọ̀rọ̀ wọn yìí àwọn lọ síbi pé epo ọ̀sẹ̀ yóò sópin òun ò lè wọnú àwọn sóra tó nǹkan bá wọn. wọ́n hún yẹn kúrò náà wọ́n ní ọba kan Yúsúfù náà ni òun ò láǹfààní àti wọnú sóra tó nǹkan. ṣùgbọ́n tó bá fẹ́ wọnú sóra ńlá ti bẹ̀rẹ̀ lópin ọwọ́ afẹ́jú ilé ajímọ̀ àwọn amúrọ̀ ọ̀hún yóò fẹ́jú ẹ̀ ju àwọn ọba kan Yúsúfù lọ. wọ́n hún yẹn kúrò náà ọ fẹjọ́ ẹjọ́ àwọn ọba kan Yusuf lọ èdè náà láwà máa fẹjọ́ ẹ lọ́la ní sọ ọlọ́nkàrà ọlọ́nkọ àjọ ọ̀la náà lọ ayé àtòní náà ní kí ọlọ́wọ́n bá sọ pé. وما كنت òní wà máa kún tàlàdé ihim ìdájì máa ń amúrọ̀ ohun ọ̀hún yẹn fúru ni. Ẹjọba tí wọ́n ń ṣe ládùá pé irú ìjókòó wà yìí àtàkùkù tá a wà àkókò tó yẹ ká máa bẹ lọ́nà náà ni wípé ayàtà ké lónìí bá àti ẹ̀sì ìpínlẹ̀ rẹ̀ èèyàn a máa tọrọ wípé ìwọ ọlọ́run gbogbo nǹkan méjèèjì tí wọ́n fi bá ànábì wa Yusuf tí wọ́n fi bá fàálà yìí tójú wọn fi rí máa bo ọlọ́run lọ́kẹ́ wọn padà ní parí ayé ẹnikẹ́ni rìnrìn àjò bẹ́ẹ̀ kọ́ wá gúnlẹ̀ padà síbi tọ́jà tí kì í bá ti gbé àkádà ọlọ́run ti kò lórí wọn ọlọ́run ọba à ń bẹ̀ ọ́ nǹkan méjèèjì tí wọ́n fi bá àtẹ́lù ayé tó fún jà yìí wà ń bẹ ọlọ́run alákọ̀ọ́kọ́ náà ní yíga ti máa ń hun amọ̀rọ̀ ọlọ́nlá wà ń bí gbogbo ẹni bá ń pín mítìn lórí wa lórí ìbàjẹ́ ọlọ́run bá tún gbogbo ẹni tó bá ń jókòó pé ẹkùn gidi ó gbé wájú àbálẹ̀ mú ẹja lẹ́yìn bàbá lẹ́yìn tá àbálẹ̀ mú ẹja lọ́sùn tá àbálọ́sùn tá àbálẹ̀ mú ẹja lóòsùn ọlọ́run là ń bẹ́ alákọ̀ọ́kọ́ ní ẹlẹ́ẹ̀kejì wà ń mú ẹ̀mùkúrú ilé kìkìkì pọ̀ ọlọ́mọdé wọn ó lè kìkì adórí wa ìyàwó rẹ̀ lè tètè jẹ́ yóò ti mú ẹlẹ́ẹ̀kan náà ọlọ́run là ń bí èsì rẹ̀ ìyàwó ọmọ rẹ̀ lè tètè jẹ́ ọlọ́run láwà fún bí ọmọ rẹ̀ láwà fún àwọn ẹ̀dá yòókù àwọn aládùúgbò àwọn alábàgbé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àwọn oríṣiríṣi ètè ìdẹ́pẹ̀lẹ́ kí n ti mẹ́ńbẹ̀ pọ̀ ẹni tó pa ẹni fi di ẹ̀ ó dètè ó tó pa ẹni tó lọ kúlé onílé ó ti dètè kó ti dé kíni ètè náà ni plan tó fi dé

gbogbo àbùkátà ẹnu bọ̀kan wa dáadáa tó ọlọ́wọ́ bá ti fún wa ọlọ́jọ́ máa lékún sí àlékún ẹ̀sìn àti báyìí ọlọ́wọ́ bá kó sí fẹ́ni bọ̀kan wa gbogbo àwọn àwọn àlejò wa pàápàá jùlọ àwọn bàbá wa tí wọ́n wà ní ìdòkú pẹ̀lú wa àwọn bàbá wa alhaji masoud bakari ọlọ́nkọ́ wa pẹ̀lú wọn ọlọ́nkọ́ máa fẹ́ wọn lẹ́sàn rere ọmọ kàlékún àlàáfíà wọn gbèǹtọ́ bá kò tẹ́ bá lò àlàáfíà ní kọ́lọ́ńdẹ́kẹ́ gbogbo àwọn ẹ̀sẹ̀ máa wa tí wọ́n jókòó àtàwọn akẹ́kọ̀ọ́ àti gbogbo àwọn ọ̀rẹ́ àti gbogbo àwọn àfá àti gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ọlọ́kọ́ wa pẹ̀lú nǹkan kan wa gbogbo tí ń gbọ́ wa níta náà tí àìsí tí ò sínú ń bẹ̀ àwọn tí ń gbọ́ wa ń ta pọ̀ ju àwa ní ilé ọjọ́ ní tí mo sọ lánàá àwọn tó ń wọ̀ wá níta tí wọ́n ń bọ̀ wá níta gbogbo nínú pátápátá dáadáa tá a ṣe nínú àdúrà ìkọ́ máa jẹ́ tẹ̀yìn náà yà rabbal alamin yà dal jalali wal ikram wa akhiru da'wana anil hamdulillahi rabbil alamin. وما كنت لديهم إذ أجمعوا وأمرهم الله عليه وسلم